ẹ máa jẹ ah, mo rí ọmọdé tó ń dún jẹ ni mo béèrè lọ́wọ́ yìí pé ah, oúnjẹ mi lẹ̀ ń dànù síbi so bẹ́ẹ̀ ṣe ń wèsì oúnjẹ mi nìyẹn ló sọ pé ìwọ ló ní kóun dànù àbí. bẹ́ẹ̀ni sà ẹni kí bàbá tó máa bọ. ẹ lè máa lọ ń jẹ. lóòótọ́ ìlú pé kí làbàkẹ́ ló ń jẹun mi ò ní apẹ́tàkì láti jẹun ibi ò pa mí báwo ló ṣe máa ń ṣe báyìí ẹ́ bíi pé o tún ti bẹ̀rẹ̀ ronú ẹ̀ yìí ẹ́ kí ló dé kí ló ṣe ẹ́ tí ò ṣèyàn kan rí kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ ńlá ìfún wa tí ò ṣèyàn kan rí tọ́lọ́run ò bá tí ì yànda fún wa ṣé ìyẹn wá ni kó máa kó bẹ̀rẹ̀ sí kó fẹ́ fi ìrònú ṣe ẹ léṣe àwa la kọ́kọ́ máa wà tá à tètè rọmọ bí ni mo sọ fún ẹ yí pé ọlọ́run máa dá wa lóhùn àsìkò ni ò tí ì tó a ṣó fẹ́ parẹ́ kí ìyanu ọlọ́run tó dé ni kí ni problem kí ni ìṣòro ẹ̀ náà ah wàá dẹ̀ máa ronú ronú ronú ronú ronú kí ló dé. táwọn kò pé mọ problem táwọn kò pé mọ nǹkan tó ń ṣe mí ṣé oúnjẹ mo wá jẹ lẹ́yìn mi mi ò wá jẹ oúnjẹ lẹ́yìn láti ọdún keje tẹ̀sí fẹ́ mi mi ò lóyún láti àárọ̀ dalẹ́ rẹ̀ tó bá yẹn sì àwọn fámìlì yìí máa gbógun wọ́n ní kẹfẹ́ yàwó lé mi ṣé ẹ fẹ́ kí tèmi tán lẹ́yìn tí gbogbo test mo dẹ̀ ti ṣe wọ́n ní mo wà òkè ẹ̀wọ̀n ti sú mi. lókìá lókìá o fámìlì kan ni mo fẹ́ ṣebí mi ni mo rí ẹ tí mo sọ pé mo nífẹ̀ẹ́ ìwọ ni mo fẹ́ náà nǹkan tó bá jẹ́ ìṣòro ẹ̀ ó ti di ìṣòro tèmi náà àti ṣe test wọ́n ti sọ pé kò sí nǹkan tó ṣe ẹ́ wọ́n dẹ̀ ní kò sí nǹkan tó ṣe mí àsìkò tí ì tò nìyí look here ó mọ̀ pé. àsìkò tí tó ó ti gbà tí bá wọ menopause bí. ọ̀jọ̀kújọkọ̀ rẹ̀ ni kí ni kí àbúrò mi bẹ̀rẹ̀ sí sẹ̀wọ́n kọ́. ọ̀rọ̀ oúnjẹ kó mo bá wọ̀rẹ́ mi nǹkan tó ń ṣe mí ojú oúnjẹ mi. àdẹ̀ṣẹ̀ ṣẹ̀fọ̀ tán ṣé kí n bá yín rà màlà àbí ráìsì. ṣì máa lọ náà I'm okay for now. wo bẹ́ẹ̀ mi se ráìsì sẹ́fọ̀ yẹn gbẹ́fọ̀ jáde kó bẹ́ẹ̀ mi se ráìsì jẹ́ kí ráìsì yẹn rọ̀. bá a gbẹ́fọ̀ yẹn náà jáde. ṣé bí wàá ṣe máa wò mí nírun ni tí ayé ọ̀tá mi máa fi bàjẹ́ pátápátá tí wọ́n fi máa da gbogbo ẹrù mi jáde pátá nílé ọkọ ó dẹ̀ ṣàánú mi tó bá wò ó sí ó ti di ọdún méje tí mo ti má rí mi fi àárọ̀ di alẹ́ ní oyún rí tó bá yá ń sìn àwọn fámìlì ọkọ mi máa advice ọkọ mi kó lọ fẹ́yàwó mi mo dẹ̀ bá ọmọkùnrin jẹ́ ìyàwó ó dẹ̀ ṣàánú mi torí Ọlọ́run. ẹ̀ẹ́n so ó lè padà wá sí ẹ irọ́ ni o bí pé mi ò believe ẹ̀ níwọ̀n tó jẹ́ pé o ò tí ì lò ju bóyá bíi two or three years nílé ọkọ ni mo ti ń pàrọwà fún pé tóbìnrin bá ti ń lọdún kan tó ń lọdún méjì tó ń lọdún mẹ́ta nílé ọkọ tí ò bímọ wọn á bẹ̀rẹ̀ sí ní kà fún un wọn á bẹ̀rẹ̀ sí ní ẹ̀rọ̀gùn á bẹ̀rẹ̀ sí ní bọkọ ṣé bí mo wíwíwí mo sọ sọsọ ẹ̀rẹ́dẹ̀ẹ́dẹ̀ èmi àtọkọ mi a máa lọ fún check up a máa ṣe kinní kan wọ́n ní ìkọ̀kọ̀ ò of course nǹkan kan ṣe èmi mú ẹ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ ti tèmi pé nǹkan kan ṣe bọ̀ tí nǹkan ń ṣọkọ ẹ àìmọye ọkùnrin tó jẹ́ pé ohun tó wà lábẹ́ wọn tí wọ́n ń gbé tó mì gbologbolo yẹn kìkì dá omi lásán ni ìyá ọkọ kan wá dé láti ibì kan a máa jára jára jára jòlòjòlò kan a máa ní wọn bímọ fọmọ wọn bímọ fọmọ ṣó ti yá bẹ́ẹ̀ tọmọ tí wò ó ti rí wípé ọmọ wà ń bẹ̀. lẹ́bí ìgbà tẹ́mi ò ti rí kó bímọ láti bí ọdún kan láti bí ọdún méjì sí mẹ́ta mo ní ẹgbẹ́ akọ̀yà kan wà o ipe jẹ́ kí n mú ẹ lọ síbẹ̀ o wàá rú mọ bí o wàá ṣe ṣe ṣe o ṣé bó sọ pé lọ́ni ìbáwọ̀ mọ̀gbà táwa ti ń ṣàbí ọmọ ni. ẹ ti kó má má bá mi sọ̀rọ̀ ẹgbẹ́ àkọ̀yà kankan mo ní mi ò ṣe ṣágbára ni. o ò ṣẹgbẹ́. wọ́n ní mo wà okay mo ti lọ bá dókítà wọ́n ní mo wà okay hmm. maybe spiritual things ni i don't know o wá sọ mi ò fẹ́ má bà mí sọ mọ́ mi ò fẹ́. advice ẹyọ kan tó tún wà lẹ́rìí ìkan náà àwọn boys tó ń ṣiṣẹ́ fọ́kọ ẹ̀ kíkan nu wọn mọ́lẹ̀ kò bẹ̀rẹ̀ sí why you talking like this àwọn wíwí òun wíwí àwọn ọmọọṣẹ́ ọkọ mi àwọn tó ń pè mí ní mọ́mì mọ́mì mọ́mì mọ́mì ah. wọ́n ń pè ẹ́ ní mọ́mì èmi ò mọ̀ pé yà mọ́mì ń jẹ́ so nígbà tí wọ́n pè ẹ́ mommy mọ́mì ìwọ òfẹ́ kọ́ mọ́ pè ẹ́ ní mọ́mì ni àbọ̀ ọmọ tó ń pè lọ́mọ láyé yìí ni ẹni tí òbímọ tó bá ń wo adìẹ báyìí tó ń tẹ̀lé yẹ báyìí afẹ́ lè máa sun afẹ́ lè máa sunkún bí pé ṣe bí adìẹ ló bì tiẹ̀ yìí ó lè tó ó lè tó twenty one lẹ́yìn adìẹ yọkan wọ́n ní wọn ní pé kíní kan mọ́ what is wrong with it àìmọye ọmọ àlè tó bá yẹ pé yẹn ló fẹ́ sọ àìmọye ọmọ àlè sórí tọ́lọ̀ mo bá jáde lókè sí i tó bá ní gbogbo ẹ̀yin obìnrin tẹ wà nílé o kí lè ní ìtọ́sùn mo máa sàmì sí ọmọ àlè tó wà nílé yìí àìmọye obìnrin tí ò ní dọ̀lá ní ọkọ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ àgàgà àwọn àkọ́bí ọmọ àlè ló pọ̀ jù nù wọn i am telling you that lẹ́gbẹ́ tèmi wà lèmi ti mọ̀ ọmọ àlè ni wọn nígbà tó yẹ pé ìgbéyàwó ti súnmọ́lé èèyàn wọn dẹ̀ ti ẹlòmíì àti ṣàṣemáṣe kan tí ò yẹ kó lọ jù ó dẹ̀ ti dòun nìyẹn ṣé bó lọ ní ọkọ ẹni tọ́mọ bá sùn ti lọ́mọ ń jọ kò má tà ayé ń ṣerú ẹ̀ i can't ẹ ò fẹ́ ah, bímọ nìyẹn kó kàn kẹyàn kan mọ́lẹ̀ kó dẹ̀ fẹ́ kó fún ẹ lóyún. ẹ̀gbọ́n kí lẹ ti pọkọ ilẹ̀kùn náà. ẹ orúkọ mi ni àgbáńkà ọmọdé sàkílà nǹkan ọmọdé àkọmọdé bàtà múra bàtà mẹ́ta. mo dọ́ọ̀lù mẹ́ta olè mẹ́ta gbà lọ́wọ́ mi akéré ń owó ilé àdàgbà ń bi ọkà sàrà. <laughs> òkèlè lórúkọ mi. òkèlè ah, ṣókò èèyàn ló ń jẹ́ bẹ́ẹ̀ àbí ẹlòmíì ló ń pè bẹ́ẹ̀. ẹ ìnagijẹ ni torí pé orúkọ tí àwọn èèyàn mọ̀ mí sí gangan ààrẹ mú ló kọ mi àmọ́ kò sí kẹ́ẹ́dé àdúgbò wa àbí kẹ́ẹ́dé anywhere tẹ́ bá ti sọ pé òkèlè lẹ́ ń béèrè o àwọn èèyàn máa sá prapra jáde wọ́n máa gbé mi tèmi náà máa gbé sóòlù mi ni. bí ṣe ń wo ìṣe lè bá mi ṣiṣẹ́ iṣẹ́ security ni o èmi wà ó mọ̀ dákẹ́ yẹn mọ̀ tẹ́bá à ń gbòfẹ́ òfẹ́ ti gbá wo gòkè àlọ́ lọ́ o òfẹ́ ti gbá wo gòkè àlọ́ tí bá tó sọ pé dádì mi ò lówó ṣùgbọ́n mo lọ lọ́hùn hmm. mọ́mí mi ò lówó ṣùgbọ́n mo lọ ah, òun fẹ́ àgbàgbọ́mì ní jọjọ sẹ́rí ńgbà tí ọba luwa kú gangan èmi ni mo sọ kínní òkú wọn kó tó di pa àwọn aláwọ̀ wá yọ ọkàn wọn táwọn sọ di pọ́tà nkì tán jẹ́. Òkèlè ṣébi iṣẹ́ ń wo iṣẹ́ lógun. ogun Ààrẹ Ọ̀nà Kakanfò ló dúró yìí ah. èmi àti Gani Adams àmọ́ lérí síra wa gbà mí. ẹ mọ̀ wọ́n tó ṣẹlẹ̀ idiot kan tí mo gbà last time mo ṣe dẹ́nu nìyẹn o pé ẹ̀hún nógùn OPC lòun ọmọ babaláwo lòun tí táwọn ò lè fi wá tó fi wọ́ọ̀bù tó fi gba gbogbo góòdù mi bó ṣe lẹ́nu nìyẹn ò tẹ́ mo ṣe bí èpè ṣe lógun ológun ni mo fẹ́. a ó lọ sí ní fẹ́ǹsìkì lásán lónìí àwa oògùn gangan rèé mi a máa jó oògùn èmi ọjọ́ oògùn ọjọ́ agun láàyà èmi gangan lo oògùn sẹ́rí bẹ́ẹ̀ ti wà yìí ẹ sílẹ̀kùnlẹ̀ ẹ sùn ẹ kọ́rẹ̀ lè sùn ta ẹ fọkàn yín mo lè wà nílé kí n má ah, débi èmi gangan. ọ̀gá máa múná sóyún lẹ́sùn máa sílẹ̀kùn wálẹ̀ tó lè máa bá wọ̀lì ọ̀tọ̀wé bí ènìyàn ń wọ ọ̀tọ̀wé mi wí. sọ gbádùn abẹ́ ẹ̀ máa wo mi kọ́ọ̀pù wèrè tó dàbí wáìpà mọ́tò kí n tiẹ̀ pẹ̀lú tèmi báyìí nìsín. bìláwù ṣé tí ń dùn ẹ ni ṣé ògbọ́n kan tó ń sọ èèyàn sọ pé wọn àti Gani Adams àwọn jọ ń ṣe mítìn pọ̀ àwọn jọ ń jẹun pọ̀ nínú àwo ni oníkòònà ogun. ọ̀gá ìwé mi bá mi. wà láàrin mi pẹ̀lú rẹ̀ èdè lúwo gan lọ sọ sápàrọ̀ mẹ́múrì kàdé ewé èdè ló sì wo lọ sọ. iná wo ló fi sọ kí n jẹ wo ni kí ni tá kú wa yìí. ogun ṣèbẹ́ inú ogun. ogun pọ̀ ogun pọ̀. ó yàn bẹ́ẹ̀ ni mo fẹ́. ẹ ṣeun. ìkọ́ tó ṣe ń sìn ìbílà o mm. bàbá mú ọ lọ Eh, environment ọ̀dọ̀ wọn lọ́hùn ṣó ti gbọ́n gbogbo ẹ̀wé tẹ kó wá ẹ lọ kó síbẹ̀ <laughs> tí bá dé tún nídìí nǹkan míì láti sọ fún yín táwọn staff tó kù tó bá dé a máa tún ní tìyẹn a máa tún ṣe ah, máa pè yín. nígbà tí màá tẹ̀ fi ṣe díẹ̀ ẹ bá mi kọ́ ilé kan fún àwọn òbí tí mo kó wa yàtọ̀ sí yẹn wọ́n nílò ìkọ́ tí mo fẹ́ nìyẹn ó kélé ẹ ṣeun gan o ẹ káàbọ̀. ndimọ ẹ lọ yà ẹjọ mẹgọ. this ah. security ká máa sọ yín láti sìn àmọ́ ah. tẹ̀ ti fara lè. ọmọdé àbí ló wa ṣọ́ńbẹ́ pẹ̀lẹ́ dídá ẹ̀kú iṣẹ́ náà nǹkan tí mo pè é fún kò ṣe pọ̀ ọ̀pọ̀ ọ̀rọ̀ kágbọ̀n ká ní ní ká ṣe ní ṣókí lọ́bẹ̀ oge èmi ni mo pè é síbí báyìí ni mo ní pé kí ọ̀rẹ́ mi kó mú ẹ wá dídá i need help ẹ sórí ilé ayé ta wà yìí kò sí gbà tí ọlọ́run ò lè bless ẹ̀dá kò tẹ̀ wá sí bọ́lọ́run ò ṣe lè ran ẹ̀dá lọ́wọ́ ìgbà míì ó lè jẹ́ èèyàn tó súnmọ́ yàn ìgbà míì ó lè jẹ́ ẹni tó jìnnà síyàn ni ó lè jọkùnrin ó lè jọbìnrin àbọ̀rọ̀ mi ò yẹ àdúrà gbogbo wa ní ayé ìdẹ́ni wípé kọ́lọ́run jẹ́ ká ní lárí bó ṣe wáyé i'm sure you have some ambition in your life what you want to become. sure definitely. jọ kí ló ń ẹ kò dà láyé ẹ. èmi náà fẹ́ lò ó hmm. èmi náà fẹ́ máa gun range lè máa hmm. ṣe nǹkan mo fẹ́ wà òkè gan. mo fẹ́ níláárí ọ̀sùn yẹn pọ̀. I understand. You want to tell me about us? I know about us All hustling things. Bàbá mi kò yí sí. Ṣé wàá rẹ̀ ní tọ́lọ́run bá ti wá rán sí yàn? Òun náà là ń gẹ́lé èèyàn. Ọ̀rẹ́ mi, ó lóun láìkí ẹ̀. Ó fẹ́ kẹjọ wà, kẹ máa fẹ́ra yín. Bẹ́ẹ̀ ni, táṣìírí òde gbọdọ̀ tù. Tọ́kọ ẹ̀ òwúdọ̀ mọ̀. Ìyàwó ọ̀gá mi. Mhm. Ṣé wo mi dáadáa ṣá? èmi kékeré gan máa fẹ́ yàwó ọ̀gá ah, ah, what what are you talking about wọ kékeré ah. báwo you are a very fine guy èmi tiẹ̀ particularly like ẹ̀ òun gan sọ fún mi wípé nínú gbogbo àwọn tó ń ṣiṣẹ́ pẹ̀lú ọkọ òun ó ní wọ ni òun rí sùúrù ẹ̀ tó jẹ́ pé bá ti tòun lọ ó ní you are very intelligent you are very wise and calm guy so ó ní ohun tó rí náà ó dẹ̀ bá ń dá sọ̀rọ̀ lè ọ̀rọ̀ ló gbọ́tọ̀ rẹ̀ mi ti sọ yìí mo fẹ́ kó consider nǹkan tó sọjọ́ torí ọlọ́run kò sẹ́ni tó máa mọ̀ a máa ṣe ní ọ̀rọ̀ àṣírí mm-hmm. láàrin àwọn mẹ́tẹ̀ẹ̀ta náà. àṣírí láàrin àwọn mẹ́tẹ̀ẹ̀ta mm. ẹ mọ̀ mo yí jẹ́ sí ọkọ yín ṣá. báwo lọ̀gá ṣe fẹ́ mọ̀ ṣé wọ́n fẹ́ lọ pọ̀gá kó sọ ni àbẹ́mi tèmi bẹ̀rẹ̀ irú nǹkan báyìí mo fẹ́ pọ̀gá mo fẹ́ sọ ni. ìyàwó ọ̀gá mi. o gbàgbé ìyàwó ọ̀gá àbí ìyàwó ọ̀gá i'm your girlfriend. Ah, ó so kí abẹ́ kí n ṣe sí báyìí. owó gíga kò sí nǹkan tó fẹ́ràn ń pa ẹ̀ o ti gbọ́ o dẹ̀ ti gbà ṣó ti gbọ́. o ti gbọ́. o ah, ṣe ọkọ mi. mi ò tí gbọ́ ẹ máa fún mi time kí lọ. no there no time. gíga kò jẹ́ ojú mi náà. ìwọ ṣe bí gíga àwọn tó máa ń pè ní gíga máa ń ṣe bí ọkùnrin ni tó bá ọmọ lè gbọ́ wọ́n lè gbóbìnrin bíi méjì mẹ́ta fò lẹ́ẹ̀kan ìyàwó pírẹsidẹ́ǹtì àwọn tó máa ń jẹ́ gíga wọ́n máa gbé mi lẹ́ẹ̀kan ṣe tó dẹ̀ ni mo máa ṣẹnu fún báyìí gbígbà tí kìnìún àwọn tó tẹ̀mí mọ̀ tó ń jẹ́ orúkọ ẹgbọ́n pẹ̀lú nǹkan tí mo fi ní pé ó pè àwọn tó ń jẹ́ gíga ọkùnrin ni wọ́n so kí ni ìwọ sọ fọ́gà. well nothing much mo sọ pé màmá rò. Ah! ó fẹ́ ro kí ni why do you talk like this àbúrò ṣe wá ń ṣe báyìí opportunity comes but once o opportunity wà nílé o àdúrà ló ti fẹ́ gbà yìí o máa ro kankan yẹ́ẹ̀sì ni wo tó bá ti dàárọ̀ la wà lọ bá ọ̀gá ẹ̀ wà lọ bá madam wà sọ fún gbogbo nǹkan tó ń sọ ń sí o ti sọ ń o. you mean opportunity comes but once. yes yes. ẹ ti ẹ rí ewu tó wà ń bẹ̀ ṣá. kò séwu kò séwu ordinary driver kó a máa rò pẹ̀lú madam oríwé ah òun náà ti dọ̀gá ni ẹ̀ náà once you roll with the boss you become a boss as well. so you mean when I roll with the boss I, be, I become the boss. yeah that's how it works now jọ ṣàánú mi torí ọlọ ṣàánú family wa o ṣàfẹ o ṣó láìkí level tá a wà ni. ok ẹ̀gbọ́n mi bá ti dọ̀la ṣebí kí n ṣáà ti sọ fún ọ pé mo ti gbọ́ mo dẹ̀ ti gbà kò sí wàhálà kò sí wàhálà adé máa rí lára ẹ kò dé. jọ̀ọ́ fi bẹ̀ ọ́ ọ̀dọ̀ọ̀la yẹ́sì ni o ọ̀dà ọ̀rọ̀ nǹkan báyìí o. ó dàrú kẹsàn dáadáa. dàrú. my dear ìkà ni ẹ o ìkà gidi ni ẹ no nígbà tí àbúrò ẹ wá bá ẹ tó sọ fún ẹ pé ìyàwó ọ̀gá òun òun ask òun out ṣé advice tí wọ́n lè sọ fún ni pé kó go ahead kó lọ gbà fún ah, jọ nítorí Ọlọ́run ṣé o mọ̀ nǹkan tó ń kọ yẹn nǹkan burúkú ló kọ yẹn náà. wo ọ̀rọ̀ obìnrin ni wọ́n sọ yẹn gbogbo àdúrà tó ń gbà òun ló ti fẹ́ ṣe yìí. àdúrà kí ló ń gbà náà what are you telling me irú ṣé bàdúrà ṣe ń gbà lélẹ̀ torí Ọlọ́run èmi ò sí bẹ́ẹ̀ o èmi ò sí bẹ́ẹ̀ o. nǹkan tó yẹ kó ṣe ni mo ti sọ fún yẹn tó bá dọ̀la kó lọ sọ fún ọ̀gá ẹ̀ kó ní kó òun máa ṣe ah, ìwọ náà tó bá yá sí wà nípò fẹ́ ra agbá fẹ́ ra kòkó ṣé kì í ṣe báwọn náà bá ṣe máa ra agbára kòkó náà lélẹ́yìn ni o wa sọ pé kinní kan ṣe kinní kan wo opportunity comes once once like i always say. Ah. Eh, ọlọ́run kò lè lu anybody ó ti lu àbúrò mi nìyẹn tó bá ti dọ̀la kó sọ yes and that's fine. Ah, lóore o ìwà burúkú lè tó ró dáadáa o ró pẹ́kẹ́ tó ṣe o mo sọ̀rọ̀ tèmi èmi ló kẹ́yìn sí èmi ló kẹ́yìn sí mi ò ti sọ̀rọ̀ mi tán ṣó o gbọ́ mi ni ah, kò sí wàhálà ẹ̀mí ẹ̀ lọ́jọ́ wa mi ò kò ní dá sí yín tó bá ti lẹ́yìn báyìí mm-hmm. yọ̀nyọ̀ o. mama ẹ jẹ́ má bínú èmi àmọ́ bínú ẹ. kọ́dà kò sí mi inú pẹ́rẹ́ bá ti ní parí oṣù. bẹ́ẹ̀ni. dẹ́njẹ́ yí ọ̀nyẹ́dẹ́ láyé o tó bá di ìparí oṣù tó fún mi lẹ́wọ́ oṣù tí n fi ń jẹun. bí wọ́n ṣe máa kún tari bí wọ́n ṣe máa wọ́n mi. màmá ẹ má bínú tó bá fi di parí oṣù báyìí máa tó yín. ẹ ẹ ẹ ẹ mẹ́wàá yé ẹ má bọ̀ màmá kí ló ṣẹlẹ̀. má bí yọ ọwọ́ tún lè yí. èwo lẹ mọ̀ rí tẹ́lẹ̀ èwo ni mo introduce sí yín. wọn ò tí ì pa jù bíi mẹ́wàá náà yìí kò sí gàtà lè jáde láyé rẹ tó ò ní mú kọ̀ọ̀kan lọ lẹ bàbá mi má bí lọ. ìyá yìí kí ló ṣẹlẹ̀ náà ewu lẹ ń pariwo kí ni gbogbo yìí tẹ̀ ń sọ yìí. dáàdi bá ṣe tún náà mi. ṣáàyè èmi ẹ̀ bá ga o ṣáàyè gbogbo nǹkan ń ṣe òyìnbí ní kọjá òkúta lẹ́lẹ́dùnmarè àti rọ́ọ̀bì tó wà ní mọ̀ǹtẹ́ẹ̀lì ṣèbí wà tí ẹ̀rọ ń tú lé mọ ìtàdí ló wà tí ọmọ gbé dúdú tí ọmọ gbé funfun bálẹ̀ ń bá sì dé ní ẹ̀bà yìí bí ní ẹ̀lọ́kọ ọlọ́run yìí wọ̀ náà pàdé. bébí jẹ́ ká máa lọ máa gbọ́n. mama mi understand. ẹ lè họ́. you know what she's she's a little bit sick. what she say. no oògùn tán máa ń fún wọn wọn ò fún wọn ni. ọ̀rẹ́ ẹ̀jì kọ́ ọ̀rẹ́ ẹ̀jì kọ́. bébí jẹ́ káwa náà lọ. wọ́n pè mí ní sí. dà wọn lóhùn wọn bẹ̀ jù wọn wà òkè. ah.

níbo ló lọ níbo ah, ah, ah. níbo ló lọ. ẹ máa gbà mí kẹ níbo ni níbo ni mo ń jáde ni àbí irú béèrè wo nu ṣé ìdágbére ní sinmi ni mo fẹ́ sáré dọ́dọ̀ rẹ ọsùn bẹ̀rẹ̀ sílé mu kiri oníbo ló lọ. ṣé gbogbo ọ̀rọ̀ tí mo sọ kalẹ̀ fún ẹ̀sìn ṣé o wà ní ṣe nǹkan kan sí bàbá kan fẹ́ ṣọ́ra ẹ o ṣọ́ra ẹ pẹ̀lú mi inú ilé o ṣọ́ra ẹ o ẹ̀hẹ́n bọ́sọ̀nà kì máa rí ẹ bọ́sọ̀nà kì máa rí ẹ. ẹ máa gbà mí kí ni wọ́n ń ṣe wọ ọmọbìnrin yìí báyìí sáwà nìkan la gbẹrú lẹ́yìn ni ọmọ fọsán pariwo ọmọ fàárọ pariwo ọmọ gbàkan lèyàn pariwo nísìnyí báyìí tá gbogbo àwọn oníbọ̀ bá wà nílé nísìnyí wọn mọ̀ wò pé kí ni nǹkan tó ṣẹlẹ̀ mo bọ̀ sọ̀rọ̀ mo ní mo fẹ́ lọ́dọ̀ rẹ mi o mò ń bọ̀ o ah tẹ ìwọ ìwọ àtẹ̀yàn bá sọ̀rọ̀ nílé wọ́n tún mọ̀ bá yẹn sọ̀rọ̀ níta èwo ni gbogbo yàmọ̀ yàmọ̀. Eh! Ah! ó jẹ mọ mi o mi ti bẹ̀rẹ̀ o ni mo ti ṣetán tí n bá ṣetán pẹ̀lú ẹ. kàbáyà sọ̀rọ̀ ìyá rẹ̀ sọ̀rọ̀ ìmọ̀ mi rẹ̀ nísìnyí sorry mọ́mì ah, kàfáyà ẹ pẹ̀lẹ́ kí ló tún ṣẹlẹ̀ lẹ́nìí. ẹ kò tiẹ̀ sí kan tó ṣẹlẹ̀ àkàn tẹ̀ ní. ẹ fi aṣọ dáàdì kàfáyà sílẹ̀ nù. mo fi sílẹ̀ ah, fita ni sílẹ̀ níbo mo fi sílẹ̀ láyé láyé mi ní sílẹ̀ ẹni kó fún mi lọ́wọ́ tí mo bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀mí ní sílẹ̀. mọ́mì kàfáyà ẹ wojú mi ẹ fi wọn lásán. ẹ wo ojú yín ni o ojú yín ni mo ti o ẹni kó fún mi lọ́wọ́ yẹn náà ẹ tẹ̀lé kó kọ́kọ́ fún mi lọ́wọ́ yẹn náà. ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ṣètìlí wo ọmọ àpadà wa bá yín. ẹ fi mí sí ọjà yín kọ́lé kó sọ́wọ́ mi lọ́wọ́ ni máa lọ máa lọ àjọmọdébẹ̀ ni àjọmọdébẹ̀ ni mo bọ̀ dẹ́bù pọ́ọ̀sì mi àjọmọdébẹ̀ ni. mú mi kàfá yá. ẹ wò ẹ jọ torí Ọlọ́run ẹ bá mi bá ẹ̀gbọ́n yín sọ̀rọ̀ kó fún mi lọ́wọ́ tó jẹ mí dàún. ẹ ṣé wọn kì í ṣoore ọ̀rọ̀ olódà mo yá owó ṣebí tí wọ́n bá yá owó wọ́n máa dá padà mo dẹ̀ ní mi ò tí lówó ìgbà tí n bá lówó I will return your money èlò náà lówó náà gan tó tó jẹ́ kí gbogbo ayé gbádùn ó wá ń pè àbúrò mi ó fẹ́ máa fẹ́ mi sùn kọ́ nìyẹn. ṣé gbọ́dọ̀ tó ń sọ nù ẹ sùúrù ṣé mi ò try ni owó ọjà mi mo jókòó sílé láti jẹ́ mi ò lọ́jà mi ṣe kankan ẹ ṣé bí mo ṣe máa wà lélẹ̀ bá mi gbọ́wọ́ mi náà ṣé mi ò try fún ẹ tó ni. ṣebí òun ló wá fẹjọ́ mi sùn àbí please help me to tell her ìgbà tí n bá lówó màá dówó ẹ padà owó náà ní sùúrù gan owó náà owó náà kì í ṣe kì í ṣe ilé náà la nọ sí ni àbí ta ló lówó ta ló lẹni tó lówó. ẹ̀gbọ́n òròdùn lẹ́nu yín o serious ẹjọ́ ìjẹjọ ni ká má mọ̀ dà òròdùn lẹ́nu rárá owó tẹ́rẹ́ ní fi ń tajà ẹ̀dẹ̀ tún lọ ya ẹ fẹ́ dá padà. mi ò ní mi ò ní dá padà mo ní màá dá padà bọ́ mi ò tí ì lówó ń sìn. ẹ má dá padà kí lẹ fi ṣe gan. Ah, ah, bá mi gbówó mi náà Ẹ má bínú, ṣẹ̀gbọ́n, èmi mo ní bá sọ̀rọ̀. Máa ti dé láti ibi iṣẹ́ lọ́la. Ẹ́n, máa settle ní everything. Má dẹ̀ hmm. fún yín gbogbo owó tán jẹ yín. Ẹ máa sanwó mi lọ́la. Máa gba sálárì ah, lọ́la. Ṣòṣòra yìí ẹ̀, just thank your stars, ṣòṣòṣò ríṣẹ́. Wàá fún lówó lọ́la. Ah, ó mà ṣe o, àbúrò mi, <laughs> ó ṣe gan-an thank you very much òun eh, náà ṣàti ó ti clear sí so everything is settled. no ṣé tí mi bá fi ẹjọ́ sí báwọn olówó mi fẹ́ fẹ́ jáde ẹ wo ẹ ṣe jàre ẹ ṣe tó bá dọjọ́ wọ́n gbà ń jọ mi màá tún kó fún ẹjọ́ mi kó wá gbà wá gbà ń jọ mi. ẹ eh, ṣé bó ti lé owó màá máa gbowó kí ló tún kù sí ṣé àdé máa jẹun. Ah, ah, ṣé ah. ẹ gbọ́. ẹ̀gbọ́n mi ẹjọ́ yìí dédé ká wá máa dà ẹ tra ẹ tra. o ṣàbà gbowó lọ́la já jẹun. oúnjẹ kí ni kódà kò sí oúnjẹ. sweet <laughs> as mi ní fi ẹyẹlé dúdú fi pè funfun fún ẹ apẹ́ kó tó jẹun kò ní jẹ̀bàjẹ́ tí èèyàn bá ní sùúrù ní ayé ohun gbogbo lónìí sórí má jẹ́ ń tún ẹ èmi tí mo jẹ́ personal doctor yín mo confam fún ẹ lónìí wípé ìyàwó ẹ ò ti lóyún. doctor nǹkan tó ń jẹ́ kó yé mi sìn yín pé. Pe ìyàwó mi ti lóyún. yes she's pregnant. ọlọ́run kí ló lè ṣe ta ló jùlọ kò sí ọba àṣeyí tó mọ̀ hmm. àpẹkù tó jẹun kò ṣe sọ lẹ́ẹ̀kan. olúwa tóbi ọpẹ́ ní fọlọ. ẹ ṣe gan-an mo dúpẹ́ èmi ni ọlọ́run ṣe olóore jùlọ ah, hmm, ọ̀rọ̀ ìlóyún mi ó ti sọ mí di dàkúdà mi kì í lè jẹun mọ́ everyday ìrònú ìrònú ṣáàni etí mi ti kún lọ́rọ̀ for i thank god pé mi náà máa di ọlọ́mọ láyé ah olúwa ò máa ṣe o. ọ̀rẹ́ mi. <laughs> congratulations. ah olúwa o ṣe o madam eh, mo bẹ̀ congrats congrats my dear. doctor this call for celebration kò gbọ́dọ̀ lọ bẹ́ẹ̀ <laughs> kò gbọ́dọ̀ lọ bẹ́ẹ̀ nureni ready? sir ṣé sir? ṣe ìwọ ọmọdé yìí ṣó fẹ́ máa kà mí lóhùn ni. no sir mo mo ń tie up nílé ni sir. mo ń tie up bẹ́ẹ̀ ni sà. anyway lọ kó champagne méjì fún mi. ọ sà ṣé a tún ti kọ́lé mọ́lé ni àbí a ti ra léṣẹ́ mọ́lé iṣẹ́. plane ni mo rà pẹ̀lú sánmọ̀. plane. idiot orí ẹ̀ borí ma gbọ́n. kó o lọ kó. kó lẹ jáde nínú lọ sí ti wọn. orí ẹ̀. ọmọ mi ọmọ mi ọmọ lásán. ó dá mi lóhùn dẹ̀ lónà sálàwí tí mò ń fún ẹ kí ló fi ń ṣe fi ń ṣe ìwànù kíra àbí ah. débi pé òní lè tọ́jú ìyàwó àtọmọ ẹ. ah ẹni tó náwó yóò máa ní fìlà o ẹ ò tọ́jú ìyàwó ò tọ́jú ọmọ. ẹ ẹ má bínú mà ṣé ẹ mọ̀ pé tán bá fún wèrè ní ọkọ ó máa roko sọ́dọ̀ ara ẹ ni kò sí kó forí ṣe kó fọrùn sí fáwọn obìnrin wọn ló sì nǹkan kan náà ni nígbà tẹ́ fún mi ní sálárì nísìn mò ń kówó lọlé o torí ó débi báyìí nísìn ó bẹ̀rẹ̀ sí sọ pé ẹ ẹ mi ò mi ò fóun lówó èmi ò tọ́jú èmi ò tọ́jú ọmọ ìyá kàfáyà ìyá kàfáyà láàrin mi pẹ̀lú ẹ̀já sí ẹ̀bẹ̀rẹ̀ ni mi mo sọ bẹ́ẹ̀ ẹ má bínú mà. ẹ wo màdàmú ẹ má dà lóhùn kó lè rọ́bọ̀ sọ kó ń tọ́jú mi á ní pé kí n san sálárì fóun ó lè sọ pé oṣù mẹ́fà lẹ̀ ti sanwó fóun ẹ ṣe aṣọ tẹrí lọ́rùn mi àbúrò mi ló bọ́ sí mi lọ́rùn àbúrò mi ló ń tọ́jú mi kò ń tọ́jú ilé kí ń ṣe nǹkan kan sọmọ pábúrò rẹ òun sí bùtíìkì ẹ má da lóhùn o ṣé àwọn ọ̀gá ni mo ná wọ́n wọ́n jẹ mí lówó ni àwọn fún mi lówó mo ní àwọn èèyàn kan yáwó lọ́wọ́ mi pé wọ́n wọ́n wọ́n jẹ mí lówó wọn tí fún mi ni mo sọ o mi sọ pé àwọn ọ̀gá ló jẹ mí lówó. o sọ bẹ́ẹ̀ o sọ bẹ́ẹ̀ náà. èmi sọ bẹ́ẹ̀. ó kélé ma. kó dẹ fẹ́ bówó kọ mi jẹ ẹ bẹ́ẹ̀ ṣe pọ̀ tó yìí kò sí ọ̀tún máa sọ pé mo jẹun lómi kí fún yàn sálárì sálárì tó ń gbà lọ́wọ́ mi gan ó ju ẹni tó ń ṣiṣẹ́ ní filling station ó jù lọ jẹ́ kí n fún ẹ ní wọ́n ní òkèèrè lẹ́yìn eléyìí tíyàwó ẹ bá padà wàá fẹjú ẹ sùn mí pé ò fowó lẹ̀ ó dẹ̀ mọ̀ pé góò ni mo gbọ́ mi ìgbọ́ kọ́ mọ̀ o ṣé òun gbọ́ ń sìn. ẹ má bínú wa. àwọn oṣùmọ́bìṣe oṣìwò nìyẹn ìyá kan fáyà ó mọ tó ṣẹlẹ̀ ní ìṣòṣò ti gbọ́ màá rí ẹ wàá bẹ̀rẹ̀ jáde kó lé mi ó ti gbọ́ mò ń bọ̀. kí ló tán tèmi nǹkan tó jẹ pé tó bá ti bí ọ̀rẹ́ wọn á fọ lọ́wọ́ èmi wàá mọye tó fẹ́ fọ. bó o ní fún ẹ wàá kọta jọ fà. ẹ má bọ̀ a ẹ tẹ̀lé mi ẹ wá wo nǹkan ẹ wá ẹ ṣáà máa ẹ má tẹ̀lé mi bọ̀ báyìí ṣẹ́rí ah. nǹkan tí mò ń sọ fún yín nìyẹn. ẹ di ẹ̀yà arúgbó ló tún yé gbogbo àdúrà ẹ̀yìn yìí o òun mo ṣe wá pé yín. ó tiẹ̀ ti dá ẹ má wulẹ̀ pariwo because ìgbà tẹ́ adìẹ yẹn gẹ́yọ kan ó bọ̀ máa yàgbẹ́ ṣóṣóṣóṣóṣó kiri compound ni. ṣé ìgbẹ́ nìkan lẹ́yìn rí ni ọkẹ́ ẹ̀ tí ì gbé nǹkan lẹ̀ kí àwọn ẹ̀dìyẹ kó tẹ́lẹ̀ ẹ̀mú kó fi ẹsẹ̀ kó fi tán gbogbo ẹ̀. wọ́n máa ń ṣe fẹ́yìn náà. ọ ish àìmọye. ló wá yí àdúrà ẹyin tó pọ̀ tó báyìí hmm. gbogbo àwọn máa ṣe yin yin yin wọ́n á sọ lé di poultry wọ́n á sọ lé di poultry ojoojúmọ́ lè lẹ́ ń fowó kó wọlé kò yẹ má wọ̀rí ntí. yọ̀rọ̀ rẹ lára gbogbo wa irọ́ à wọn kì í fọwọ́ kẹyìn adìyẹ ó máa dòbù. kí ló ń dòbù gbogbo àwọn superstition burúkú kí ló ń dòbu kí ló ń dòbu. ó ti sọ́gbọ́n ah. jù. ẹ̀dìyẹ ìyá arúgbó ni kí ni ah, ah. ẹ sọ lé poultry téèyàn bá fẹ́ máa sin nǹkan ọ̀sìn tó pọ̀ tó báyìí mm. èèyàn máa ń gba poultry ó máa ní poultry ni ó máa ní poultry lórí. ẹyin púpọ̀ báyìí kí ló ṣẹlẹ̀ sọ lé poultry mọ̀ wá lọ́wọ́ lè yóò fọ dáadáa kọ́ wá bá mi jà yìnyín máa ṣe yìnyín yìnyín àwọn nǹkan tó ń gbénu kọ́ padà èèyàn manage ni ọmọ mi àárín wọn náà jọ nǹkan mi. rọra o ṣe ọ̀rọ̀ o ṣe gan mo dúpẹ́. a kì í dúpẹ́ ara ẹni. mo jẹ́ kí n dúpẹ́ lágbára tí ọlọ́run èṣù ní yẹmi àti. àmín àmín. ọ̀rẹ́ bí ọmọ ìyá ni ẹ o. i know. nǹkan tó ṣe fún mi kò sí èdè àlàyé kankan tó lè ṣe fún mi. <laughs> ọ̀rẹ́ ẹja kó rí mi wú ẹ it's okay. sọ ma gun iṣu inú mi wọn ò ní kọ ẹsẹ̀ eh. a ah, kò ṣe gan. nǹkan tá a lè ṣe fúnra wa náà nìyẹn ò ṣe gan ni ọ̀rẹ́ mi i appreciate that you appreciate me. ẹ <laughs> eh, báwo dẹ̀ ní bọ́ yẹn kọ. ó ah, máa wà lẹ́nu iṣẹ́. ah that's very nice ẹ eh, o máa sáàkẹ́. Ah, ah, torí kí ni ẹni tó ṣorí ńlá fún mi. Ah, ìwọ ló ń fi mú kìnìún ṣeré báyìí náà tó lè pọ́ máa bù ẹ ní ọwọ́ jẹ agé orí ẹ báyìí agé e sẹ́nu gbé mìíràn àwa mọ̀ pé o ó mọ̀ pé máa bẹ̀rẹ̀ sí ní yùzẹ̀ ni àṣírí máa padà tú kódà ó ṣeé ṣe kó kẹ́bí kó kára gan kó sọ fún gbogbo wọn kó announce kó sọ pé òun lòun lóyún nígbà yẹn pé ó nǹkan ta nídìí ẹ̀ fún náà ni pé kó fún ẹ lóyún kí wọ́n lè rí ilé ọkọ jókòó sí i ó sọ̀rọ̀ ló sọ àmọ́ mi ì sí ẹ̀rú bẹ́yẹn rárá. Ah, ẹni tó ṣe ni lóore lénìí ó tún lè padà wá dìkà ọ̀tá ènìyàn lọ́la ẹni tó dọ̀tá lé nìgan ó lè padà wá ṣèyàn lórí bó ṣe ti ṣe wá lórí ẹjọ́ kó máa bá títí ẹ lọ́wọ́ tá a bá tètè lé lọ ìjáfara léwu o a gbọ́dọ̀ pé rárá rárá wàá gbọ́dọ̀ pò kàn máa lé lọ bẹ́ẹ̀ náà bíi style náà ni wàá náà ní pé kẹ́ fúnra yín ní space wàá wá fún lówó bíi oṣù mẹ́fà ṣé èèyàn ní sáà pé kó lọ wá nǹkan kan máa ṣe and all of that so that they can get away from your life mo sì gbọ́ torí pé o mọ̀ jù mí o dẹ̀ ríta jù mí nǹkan tó bá ní pé kí n ṣe ni màá ṣe. má má wo eléyìí ò ń ṣọ̀rọ̀ wípé kó máa wò níwò wípé bóyá ẹ jẹ ẹ ń ṣe lólùfẹ́ o you needed help he has helped you o dẹ̀ ń sanwó ni gbogbo ìgbà tóun náà ṣe yẹn ń fún lówó ni o. alákòbámà ni àwọn ọmọ ojú ọ̀rọ̀ lárí. bẹ́ẹ̀ sí mi hmm. ó ṣe é. ṣé àárẹ̀ yẹn adìẹ mi adẹ́kẹ̀ adẹ́kẹ̀ ṣé àárẹ̀ yẹn adìẹ mi má bí ìyún pẹ́ bọ̀ pè ọ́ o ìwọ yẹn kẹ́lẹ́ ọmọ yóò àbínú gbogbo àwọn fẹ́lẹ́ǹtì mi gbogbo fẹ́ràǹtì mi pátá ìwọ lọ sọmọlú àbí tó gbẹ́kọ̀ bójú wo lè kọ́ ní jẹ́sẹ̀. Ah, ṣé ẹni dẹ́kẹ̀ àti ní jẹ́sẹ̀ ẹ̀yin adìẹ mi wọ́n fà yìí o ẹyin adìẹ yín náà fọ yìí. ẹ fẹ́ yan adìẹ tèmi báyà àárọ̀ bá ń yẹ dáa fún ọlọ́sàn-án fọ̀dọ̀ ayé rẹ pọ̀ kó wàá mọ lẹ́yìn nìkan. ẹ kí ló ṣẹlẹ̀ náà ẹ̀dẹ̀ wàá múra kọ́kọ́kọ́kọ́ sẹ́yìn nìkan lẹ̀ ń gbénu lónìí ẹ̀dẹ̀ ń pariwo ẹ̀fẹ́ fún ẹ̀dẹ̀ wẹ́ni tó fẹ́ yíyí sí tàbí kí ni gbogbo nǹkan tó ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ gan-an táyé tí ò ṣẹlẹ̀ rí. àgùn kéèké kéèké ẹni ṣé wọn lè fẹ́ yàjẹ mi. ẹgbẹ́ mi sọ̀rọ̀ jáde ẹ ti ṣe pé jù kí ló ṣẹlẹ̀ náà kí ló ṣẹlẹ̀ yìí. nǹkan fọ ọgùn ayé rẹ. kí ló ṣẹlẹ̀ ẹ̀yin àti ta ni níbo kí ni nǹkan náà ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ eléyìí pọ̀ kí ni nǹkan náà ó lè múra kọ̀ọ̀kan ó lè ṣe pé. àǹtí nǹkan tẹ̀ ṣe yóò dáa ẹ̀yin náà rí i pé nǹkan tẹ̀ ṣe yóò dáa. kí náà ṣe tí ò dáa. ẹni tẹ́ ń tí ó tó ya ìyá wa. ìyá ìyá yín ah. bàtà ó ṣépè yẹn lè sọ pé ìyá àwọn agbára ádámù kì í ṣépè ẹ wá ti wèrè fún ẹjẹ dìde. ògo ògo ògo kí ló fògo kí ló kí ló fògo pẹ̀lú adìyẹ ẹni àwọn ẹni tó ṣàdìyẹ yín bá ṣàbàṣà ẹ̀dẹ̀ sọ ẹ̀dẹ̀ ẹ̀dẹ̀ ń ṣépè burúkú ẹ̀ ká o. ẹ dákẹ́ rárá ẹ má lọ má lọ kò sáàbùrù kò sáàbùrù. ẹ dìde ẹ dìde ẹ pẹ̀lẹ́ kò sáàbùrù ẹ pẹ̀lẹ́ yẹ ìṣe méjì ẹ. mo fẹ́ bi yín ní ìbéèrè kan ẹ jọ̀ọ́ ṣé látijọ́ tẹ ti bẹ̀rẹ̀ iṣẹ́ nu lémi bì ṣé mo fìyà jẹ yín rí ni. wọ́n sọ ìfìyàjẹ́ ọ̀sán. ṣóṣù kan wà tí mo fún lówó oṣù ta wá ni ẹni tó lórí láyà nù yín tó wọnú bẹdúùmù ìyàwó mi tó dẹ̀ kó gbogbo kó jẹ. mi ì mọ̀ pẹ́ sà. ẹ wo tẹ́ ẹ bá jẹ́wọ́. bíjì mo mọ̀ mo wá síbí báyìí ṣó mọ̀ pé personal city fún mọ̀ ẹ́ lélẹ̀. bẹ́ẹ̀ mo fẹ́ kémi àti kàjọ dáwọ̀. kàjọ dáwọ̀. bẹ́ẹ̀ ni ṣé kò ṣe kan tó le mà. kì í ṣe kan tó le kó kàn bá mi parọ́ mọ́ gídá mo lè gbé góòdù mi ló bá tán. ìparọ́ mọ́ gídá mọ́ mi àpótá iṣẹ́ bíbá ẹ̀ ṣe wẹ́lò mi ẹ jù ọ́. ṣẹ́gun mi ní kò parọ́ irọ́ kọ́ ni òótọ́ ni tó bá dẹ̀ wá mi ṣe máa fẹ́ ní five hundred thousand naira ẹ lóòótọ́ owó yẹn ó ṣe kókó ṣùgbọ́n ẹ̀rù ló ń bà mí. ṣẹ́gun fi gbogbo ẹ̀ fún mi fi gbogbo ẹ̀ sílẹ̀ fún mi ní mọ̀kọ́ tí mo máa ṣe ṣe ti wọ́n bá mi sọ fún pé òun ló gbé owó fún mi mo nígbà gbogbo yàrá mi tó yọ kẹ́lẹ́kẹ́lẹ́ wọnú yàrá mi nǹkan tí mo kọ̀ fẹ́ kó bá mi sọ ni ló bá tán. ẹ kò ṣe pé nǹkan tó le náà ṣùgbọ́n ẹlẹ́rọ arábìtì mi ni. ṣùgbọ́n kí ni ó ní kò gbàgbé ẹ kò sí kan tó máa ṣẹlẹ̀ ṣó ti gbọ́ màá mi sọ yìí pé ọlọ́pàá kó gbogbo yín ah. mo dẹ̀ sí débèbè ẹ̀wọ̀n báyìí. àmọ́ ọkọ̀ ń pa ẹ̀sà. a ah, orí burúkú ò lẹ́ ìwọ ni rárá mi ò mú ẹṣin wò mí báyìí ṣé mo jolè lójú yín ni. Ah, ah. àyíṣe kí wàá dánwò wèrè tó náà ìwọ ló gbégbó dàbí. sẹ́rìsà níbi tọ́rọ̀ dé dúró yìí mo mọ ẹni tó mú bọ̀ mò ń bo láṣìírí tẹ́lẹ̀ mi ah. èmi ò dẹ̀ fẹ́ ṣẹ̀wọ̀n ó bẹ́tà fífọ́ ẹ̀kan sọ ẹni tó mú góòdì yín báyìí àárín ìwádìí lónítàn wá sà. sọ ọ tẹ̀ dá wo ẹ olè ò ní jẹ́ jọ sábà mi tọ́ka sí ẹni tó gbé góòdù. igi dání sá. Ah, ah. èmi gbé ṣé gírì òmu ẹ ṣé mo jòlè lójú ẹ ọjà ẹ má dàá lómi gbé góòdù ah, orúkọ ń rò ẹ àbí. ọ̀gá mi ilé gbé góòdù tó ń fẹ́ fi ṣe yìí. jẹ́wọ́ pé kí n ṣe mo gbé ọ̀gá mi ẹ má dàá lómi gbé góòdù. tó bá ṣe òkú ló máa lọ sí yàrá màdá. ọtún wọnú yàrá igi dá ẹyẹ fún àbí mo ń wo òun tó ti gbẹ yí pé èèyàn ṣe máa jẹ́ gídá igi dá ẹyẹ fún àbí ṣó mọ pé títí ẹ ti bàjẹ́ bí ṣe ń wẹ̀ yìí ìwọ lórí láyà owó yàrá ìyàwó mi ó lọ gbé góòdù no problem ẹ ẹ wo ẹ̀yin tó kọ ẹ lè máa lọ sí ìta ti rólè. by the time tọlọ́pàá bá dé wàá jẹ́wọ́ mi. màá make sure yìí pé mo sì ń dé bèbè ẹ̀wọ̀n kó dẹ̀ wo ṣùṣùn kó gbé adúrú góòdù yẹn adúrúkọ dẹ̀ má fi ẹyọ kan báyìí sílẹ̀ kó gbé adúrúkọ dẹ̀ kó dẹ̀ palẹ̀ mọ́ ẹ̀ ó máa ṣẹ̀wọ̀n eléyìí o le lè má ṣe mí mọ́ á ṣẹ̀wọ̀n eléyìí o máa ṣe ẹ̀wọ̀n. Ah, ẹ kúkú sáàkì ẹ ẹ má jẹ́ ká ti ara ẹ̀ ká ṣe ọlọ́run ẹ jẹ́ ká ti ara ẹ̀ ká sin ọlọ́run bẹ́ẹ̀ ṣe wọ́n yẹn ó lè jẹ́ òní breadwinner family o. kò bá jọ òun ni fùfú mi náà lé ẹ. ẹ wò ó dáàdi wa ẹjọ́ òkú tọwọ́ ẹ̀ mi sọ ẹjọ́ torí tọ́lẹ̀ máa ń lẹ́wọ̀n ẹ ṣàfùní sáàkì lẹ́tà kó máa bá tiẹ̀ lọ. a ṣẹ̀wọ̀n tán tó bá padà dé màá ṣẹ̀wá sáàkẹ́ ah. bọ̀ yí pé kò ní ṣẹ̀wọ̀n yẹn á ṣẹ̀wọ̀n. tábánikà àwọn kan tí gíga ń ṣe ó tó bẹ́ẹ̀ kẹ́ wọn lọ sẹ́wọ̀n ẹ wò ó ṣàjẹ́ ká fà lọ́lọ́ ń lọ́wọ́ ẹjọ́ tí oṣù má bínú ẹjọ́ sàn. ẹjọ́ torí ọlọ́run ẹjọ́ mo fi ọlọ́run bá bẹ̀rẹ̀ ẹ promise letter ẹjọ́ ń bẹ̀rẹ̀ ẹjọ́. okay it's, it's, it's all right it's all right màá ní kọ́pì pí àsákìlẹ̀tẹ̀. odó tó bẹ̀ kẹ́ ọ lọ sẹ́wọ̀n tó bọ̀ tó mọ̀ ṣe kò dáa ah, èwo ni kí o máa jalè ẹ jọ ń torí tọ́ lọ́hùn. my dear mo ti bá yín dáná tẹ wá lọ jẹun náà. mi ò jẹun tí wọn kì ah, í tẹ. abọ́kọ mi ojú yìí yóò fani mọ́ra kí ló ṣẹlẹ̀ ah, ẹ ṣe ni jẹun favourite ni mo ṣe ah ilé alásèpọ̀ tẹ máa ń láìkì ẹnu bá yín ṣe náà. wọ́n ti sáàkì ẹ̀ nǹkan tó ń ṣe nìyẹn mi gan-an mi rò pé ń jẹ́ lè lọ lẹ́nu mi báyìí. sẹ́pẹ̀tà kí ló dé táyé ṣètàlẹ́ bá jà. ẹ mo bá ṣe rí ni ẹkùn tẹ ẹ yé mi ẹ mo ṣáà wà òkè fọlá. ayé òwò tán kí ló ṣẹlẹ̀ padà kí ló yẹ sọ̀rọ̀. jẹ́ ìwọ ṣe máa wọlé lọ náà. ẹ má rojú ngbà náà o màdà bàbúrò ẹ pẹ̀lẹ́ ah, ah, kí ló wá lè ṣẹlẹ̀ báyìí ọlọ́run. àbúrò kìíní ọ̀rọ̀ yìí gan-an kò tí ì yé mi tán ṣé madam pé ẹ ò dáhùn ni àbí ò kó fún wọn dáadáa ni. madam ṣàdédé pé mi ní ọkọ gà sack letter o pé ṣe ti tán lọ́dọ̀. Ah, kí ọkọ dédé lè jí kó dẹ́ pé iṣẹ́ ti tán nìyẹn tó yẹ pé a tún depend on pé gbogbo bó ti ṣe ń yọ yẹn láti wá fẹ́ bẹ̀rẹ̀ báyìí. ọdún ìgbà tó fún mi sack letter yẹn hmm. nǹkan tó fi sílẹ̀ kí ló check. ah two million owó rẹ̀ ah àbúrò àti hama kò fún sack letter àwọn sọ́dọ̀ ọ̀gá ni àti ìjọ̀gá ah sack this is an establishment àti ní company tiwa nìyẹn you can imagine the name of our company the two brother ah ha ah! yeah àbúrò mi o we don hama two million two m m <laughs> ha ha wo lẹ́yìn ká lọ wá àwọn boys nsìn ọ̀kadà business àbí àwọn márùwá yẹn ká kó wọlé ká ṣí wọlé àwa náà ti dọ̀gá nìyẹn. ẹ̀gbọ́n mi business tá a mọ̀ ń pa ẹ̀ tẹ̀lé pé ká kó gbowó lé lórí báyẹn ẹ̀ lè fi pa máa rún bẹ́ẹ̀ ṣá. a máa mọ̀ ń pa ẹ̀ ibì kan náà láti máa bẹ̀rẹ̀ díẹ̀ má jẹun jẹnu a má. jálọ jẹun jálọ jẹ jálọ. ṣorí àwọn aṣọ tí òun wọ̀ yìí kò ṣe bóyá wọn ò fine but o ò lè máa wọṣọ tó tight báyìí sí pẹ̀lú oyún ọmọ honestly tó bá máa fi bímọ yẹn wàá kọ̀ yí pórí ẹ̀ pẹ̀rẹ̀sẹ̀ nìkan tó máa ń ṣẹlẹ̀ mí nìyẹn wọ́n bímọ tán orí àpẹlẹbẹ gangan láàrin ọmọ àdàbí olórí burúkú. ọlọ́run ò ní jẹ́ orí ọmọ tèmi ò ní pẹ̀rẹ̀sẹ̀. ẹ àwọn aṣọ irú ìtò wọ̀ yẹn náà tó tún wọ skirt and blouse sórí kinní tẹ́wọ̀n bá ti lóyún tóyún bá ti ga. ń gbòòrò tó ń sọ tiẹ̀ ti pọ̀ jù wo nǹkan tèmi sọ ni pé ṣó máa ránṣọ tèmi dáadáa tó máa tẹ́ mi lọ́rùn. àló máa ran kó tẹ́ ẹ lọ́rùn àṣé èmi ṣé o ti ráṣọ tí ò dá lọ́rùn mi rí ni. ó máa ran dáadáa ìṣèlú ṣe lọ ṣe bóun ló rán ìtọ́ wà lọ́rùn ẹ tí wọ́n kọ̀ bẹ́ẹ̀ ṣe something like this àwa jẹ́ kó fẹ̀ you lè fẹ̀ ọmọ yẹn náà a lè wà òkè. ẹ ká sọ. ayé ayé àkàmàrà ó. Mm. Mm. mm ọmọhun mi ọmọhun mi ọmọhun mi ò ọmọ láṣọ. Lọ́sọ̀ bí kékeré ayé òjò bí èèyàn rí. Ayé mo rè sí. Ọmọhun mi ọmọhun mi ọmọhun mi ò ọmọ láṣọ. Ọmọhun mi ọmọhun mi ọmọ òun mi ò ọmọ láṣọ. ọmọ jọ̀wọ́ jọ̀wọ́ mo forógbó bẹ́ẹ̀. ẹni bíbí for the past few days wọ́n pe woman yẹn kò pick up woman yẹn fẹ́ máa play smart nìyẹn o kò gbé kọ́ọ̀lẹ̀ ah, a ní mo ṣó nǹkan tí mo rí sẹ́ẹ̀ wọn ni mo rí òun àti ìpàdé ẹ̀yẹ tọ́jọ́ máa ń rìn ẹ̀dá ọ̀dà woman àwọn náà jọ ń rìn wọ́n jáde nínú fashion designer shop like this tó bá rí oyún ẹ̀ oyún ẹ̀ àti máa lọ bí seven to eight months ó ti gá gan and i'm sure ìwọ ló lóyún ah ìwọ ló lóyún náà ṣé bẹ́ẹ̀ méjèèjì lẹ́jọ́ ń lẹ́jọ́ ń ṣe gbogbo ẹ̀ you know all this while. ẹni pé ẹrí pẹ̀lú oyún nìkan oyún ẹ̀dẹ̀ ti ga. àbúrò why you dey talk like this now ṣé ọmọ kékeré ni mí ni mi ò mọ nǹkan tí mò ń sọ wo tí o bá gbé call wá send message sí ni o tell am tell am tell am Say, o mọ̀ o ti ká ipò yẹn wà nínú ẹ̀ àná oyún yẹn tí o bá fẹ́ jẹ́ kí wàhálà ṣẹlẹ̀ kẹ́ organize kẹ́ mọ̀ bẹ́ẹ̀ ṣe máa meet again so that you re negotiate you get gbogbo nǹkan tó kó lẹ̀ yẹn na peanut o na peanut àti di millionaire. so ẹ mi pe kí text ẹ kí n send ẹ message ẹ dẹ̀ fi kò máa work ṣá. Ah, kò ṣe ní work we be guy man now. àbúrò your phone ẹ máa send text ẹ sin sin no dey waste time as e dey hot. Ah, ah, wá fún wa ń change wá ní kékeré kan kékeré kan wo àti di millionaire àti di millionaire ká lọ máa ná mọ́tò sílẹ̀ lókù ìwọ ló ń sọ̀rọ̀ báyìí ọ̀rọ̀ àbúrò send text. máa mi ẹ gbà mí wọ́n ní yeye ọmọ nígbọmọ irùkẹ̀rẹ̀ nígbọmọ ìrìnlá ṣé lọ́mọkùnrin ṣé ló ń halẹ̀ mọ́ mi ó ní gbogbo nǹkan tá a ṣe ní kọ̀ọ̀kan òun fún máa tú sí gbangba ẹ ṣàánú mi. olóyè bó ṣe rí náà lè ṣe gbọ́ yìí pẹ̀lú bóun náà dẹ̀ ṣe sọ ẹ̀ màrí pòun gan ti di tara wa èmi tiẹ̀ ti ń ba sọ tipẹ́tipẹ́ látijọ́ tó bá yẹ kó ti gbọ́ ti tèmi ni kò ní padà wá dìyà láyà mọ́ ìmọ̀ yà mọ́ lára báyìí. ara àwọn táwọn wí nù gbogbo àti wọn ti ń fà ọ fà ọ fà ọ pé kírú ìyà yìí kọ́ máa jẹ ọ́ ọkọ wa sì máa wọ ẹgbẹ́ wa yìí o ẹgbẹ́ akọ̀yà ni o abiyamọ abọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀ ni wa tọ́jà wo tún máa wọlé báyìí. sẹ́ríkà nígbà tí mo ti sọ fún màmí ló ti gbéra lòun náà ti wá ló ti darapọ̀ mẹ́gbẹ́ ni ohun tó ń ṣe ẹ̀sìn ogun tó ń jà ẹ̀sìn kò bá má jẹ́ rárá. ẹ wo má ẹ má bínú ọmọdé ló ń ṣe mí ọmọdé ló ń ṣe mí ojú mi ti wá já. ẹ sọ ẹ rí àwọn ohun wọ́n rójú tán ni wọ́n ń wá ìrójú ká wọn ò tún wá ní rójú mọ́ báyìí o wọ́n ti pe ṣonṣo ti di dandan wọ́n rí ṣonṣo. fọ̀rọ̀ ọ̀lẹ̀ fún mi kò yé wọn ni pé bí àwa àjẹ́ wà <laughs> kò tó tàn agbára ni agbára tó jẹ agbára lọ. Ah, ta ló gún yẹn fún tọ̀hún tó ní tọ̀mí oṣù. ìṣe ah, ní baba aláwo rẹ̀. Ah, ẹ kó lọ sọ́run kó lọ gbà sí. ẹ ṣe pé fún wa máa mi. àwa àjẹ mẹ́ta. ìjídá ìwọ àti ẹ̀gbọ́n rẹ̀ wọ́n ní ọ̀fẹ́ ọ̀fẹ́ ṣe léṣù lẹ́yìn ọmọ tèmi àbí ẹ fẹ́ da ayé ọmọ tèmi rú ayé tí ní ẹ̀wà dàrú kẹ́yìn gbogbo owó tẹ gbà lọ́wọ́ ọmọ mi tọmọ mi ná fún yín gbogbo ohun tá a fi kó jọ kó bẹ̀rẹ̀ sí máa dàrú káyé yín bẹ̀rẹ̀ sí máa polúkúmuṣu ká ẹ má rojú ká ẹ má ráàyè bẹ́ẹ̀ ni torí pé kì í san fẹ́sàn kì í wá ọ̀fọ́wọ̀ kókó ojú odò kì í nísìmí ẹ̀ ní nísìmí mọ́ látòní lọ ẹ bẹ̀rẹ̀ sí máa dààmú ẹ bẹ́ẹ̀ ni ká ẹ máa láṣọ ká má rọ́nà gbégbà ká ẹ má rí bá ti ṣe ó ti rí bẹ́ẹ̀ tó. mẹ́ni ẹ̀kọ́. ọmọ Bọ́láńlé wọ́n ní ọ̀rọ̀ òṣè sọ ń fìtílà àfibí ní bá kú láìdé hàn mo rí pé òun kò kò. èmi náà ti fẹ́ béèrè pé kí ló dé tó jẹ́ dídá wa. mo fẹ́ gbéṣẹ́ kan fún un ọmọkùnrin kan tí wọ́n ń pè ní gídá. gídá gídá kan náà. òun fẹ́ rin ọ sí. ọ ṣẹ̀ mí ó tẹ ojú mi mọ́lẹ̀ ó ní kí ni mo jẹ́. Ah, ah. ìgídá. bẹ́ẹ̀ ni ọkọ̀ jáyé rẹ̀ bí ó ṣe wáá dé hàn yín báyìí ẹ ó kù sọ́wọ́ rẹ̀. mami ìgídá kọjá àyè rẹ̀ sí yín. ọkọjá ah, yìí. ó dàbí ẹ̀yin náà ti wá mọ̀ mí lánàá kó tó dèrò yín ẹ mọ̀ wípé kò síṣẹ́ tẹ́ ẹ gbé fún mi máa jẹ́ ju bẹ́ẹ̀ ṣe rán mi ni <laughs> ó di ṣíṣe. ṣèbí kí n ti mú gídá débí ni ẹ fi yókù lẹ̀. o ti di ṣíṣe bẹ́ẹ̀ wọ́n jẹ́rìí rẹ̀. Ah, máa ṣe ju bí tẹ ẹran mi lọ ṣèbí kó ti débi ni. kó ti débi ni bó bá sì ti débi tó bá ti débi àbùṣe ti bùṣe. mo dé tán màámi mo dé tán. Ah, ó ga fún mi. Ah, ó ga kò lè yí ẹ kúlà kí ṣe eh. ọjà mi náà ni ah. ìyàwó mi dà o níbo ló lọ o níbo ló wà o ẹ bá mi wá ọ ó yẹ kó o ti mọ̀ ṣé ọkọ fẹ́ tún tòsí ẹ pẹ̀lú condition tó wà yìí ni ah, ah, ọkọ ẹ ń ló ń sọ̀rọ̀ báyìí ó mọ̀rọ̀ ọ̀rẹ́ wa àti ọkọ ẹ̀ ni bí ìpín bá fà ìkẹrẹ ń tiẹ̀ gan tẹ̀lé ni kódà tipátipá ló fi ń yọ̀ǹda ẹ̀ kó rà wọ̀ rẹ̀ àti ah, wọn gan ju ti Romeo and Juliet lọ. ẹjọ ẹ ṣáà má fi yọ wa ẹ fẹ́ ra móòdù ẹ tẹrùtẹrù. ẹ fún mi nìyẹn o kò sí wàhálà ẹ màmá ẹ kù pé o yes ma. ǹjẹ́ ẹyin ṣíṣe wà. ẹyin ṣíṣe méjì. ọ̀rẹ́ wa ní sùn ṣé fọ́tí náà ni o màmá àjẹ́ mẹ́ta mama kò má ti ṣéǹjì yìí èyí twenty naira yìí máa gbọ́ mọ́lẹ̀ kan. wọn náà lè ṣoore fún mi níjọ́ mi mo yọ̀ǹda bí ọba ti fi fẹ́yìn. ẹ ṣe máa ma ẹ ṣe gan ojú ẹ ṣe máa ẹ ṣe mi. kòrónù yìí ti pè ló ti pè. kí ló ṣe kí ló ṣe. inú fẹ́ máa rún mi ṣá kí ló ṣe ẹ́ nínú. kí ló ṣe oyún mi dà. kò mọ̀ sí bò mọ̀. ẹ dúró ẹ dúró oyún mi dà sí. oyún mi dà oyún mi dà oyún mi dà oyún mi dà oyún mi dà oyún mi dà ìwọ ni ọ̀rẹ́ oyún mi dà oyún mi dà oyún mi dà oyún mi dà oyún mi dà oyún mi dà. kí ló ní abóòtọ́ mo gbọ́ pé ìyàwó ọ̀gá bímọ ọkùnrin làǹtí máa ń ti la bí. wo ṣe ló dàbí ọ̀gá ṣe bá ọmọ yẹn ó ti jọ ọ̀gá jù ọmọkùnrin làǹtí láǹtí lọ̀gá bí. wo má dá lóhùn àwọn eléyìí wọn máa ń wọ́n yàn sọ̀rọ̀ ni má dá lóhùn o tó bá rí ọmọ yẹn báyìí madam lọmọ jọ. ìwọ ní ká gbàgbọ́ ń bẹ̀ bá ìwọ ní kó jọ madam ìwọ sọ pé ó jọ ọ̀gá. ọ̀gá lọmọ jọ má dá lóhùn. àṣà àbí kí ló pè ẹ́ èjì dẹ́ ah, àyà má kó ẹ o kí ló ń ṣe nu ọgbà mi. mo gbọ́ pé ìyàwó ṣáyé ò fẹ́ bàjẹ́ èwo ní títí ẹ pẹ̀lú ìyàwó mi ṣé ìwọ jáná mi ni àbí jẹ́ ẹ̀sùn ọ̀kọ̀ọ̀kan fún ẹ ajé ẹ ti wọlé ẹkùn mo á fẹ́ fi sùúrù sọ fún ẹ pé mo á fẹ́ jẹ̀wẹ̀ kó mi. bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ tó o bá ṣọ́ra wàá fẹ́ jẹ̀wẹ̀ kó mi. ṣé ọjà wò ṣá mo fi lẹ́tà pé àbí. ọ̀dẹ̀ ọ̀dẹ̀ ọ̀dẹ̀ ọ̀dẹ̀. kó gbé gbogbo ẹni ẹ sọ̀rọ̀ ìwọ náà kọ́ ló fa nǹkan tó ṣẹlẹ̀ yìí tó wá jẹ́ pé o ti jẹ́ kí ti kí ní olórí burúkú ìmọ́lé ṣáàtú láyà láti wá sọ pé òun wá kí mi kí ewu ọmọ òun ló bá òun ló bá fóyàwó mi lóyún ni àbí irú ọ̀rọ̀ jatijati níbo tẹ̀ ní gbogbo àwọn ilé iná wa. ẹ ẹ níbo ni wà àwọn. ẹ wo ẹ jẹ́ kí n sọ fún yín. ìjọ tọmọkùnrin ìbá tún wọlé ẹ bá mi mú kẹ fàyà pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ èyí tó bá fẹ́ mórí kó mórí èyí tó bá fẹ́ mú tán kó mú tán èyí tó bá fẹ́ mú abẹ́ kó mú abẹ́ ẹ wo tó bá wù yín kẹ́ gbọ́ tó bá wù yín kẹ́ má gbọ́ iṣẹ́ yín ti tọ́ nìyẹn. ẹ gbọ́ ọ̀gá dàrú. mo ní kan tó sọ fún mi ó bí kí n tẹ̀lé òun wá lé kí wọ́n á mọ ọmọ mi kan tó sọ fún mi. ó ti ránà rẹ náà gbòde ta lọ́ba èbémi àtọmọ ìyàwó tó fẹ́ fẹ́ ni ah. èmi àná rẹ rèé àná òpé méjì o sì fẹ́ fẹ́ yàwó àbí wo àwa lóró táwa máa ń ṣe ń dilé tí a ah. ọyá sọ ẹrù orí rẹ kalẹ̀ sọ sọ sọ sọ dábì lẹ́wù kan ṣe kankan ọyá rẹ báyìí rẹ fẹ fẹlẹfẹlẹ rẹ fẹlẹfẹlẹ báyìí. dọ̀bálẹ̀ ló jẹ́ rẹ fẹlẹ. ìbò fẹ́ fẹ́ ìyàwó ni dandan ní kò ṣòro dílé náà kí ló ṣe tó ń fún. wo igi dàbí kí ni wọ́n ń pè ọ́. sórí ẹni tó bá ṣe ohun tẹ́nìkan ò ṣe rí dandan ni kójú rẹ̀ orí mu tí ò rí bẹ́ẹ̀ ni ìbò fẹ́ fẹ́ ìyàwó ni àwa máa ń sọ̀rọ̀ jẹ́ àsọ̀rọ̀ fún. Ah. Ah. Ah. ẹ jọ ẹ dákun ẹ dákun ẹ jọ ẹ jọ ẹ jọ ó kẹ́ bó fẹ́ fẹ́ yàwó ni. ẹ jọ ẹ jọ. bàbá ọ̀ya túnẹ̀ fẹlẹ́fẹ́. túnẹ̀. ọ̀pọ̀ òyìnbó bímọ méjì òyìnbó iná bá fojú bepo ìwà rẹ̀ á là gàràgà àwérè òde mo rójò ilẹ̀ àwo débi ilẹ̀ gbóhùn <laughs> ẹ̀yẹ́ mọ́ mi hmm. àwọn ìyá mi ní fìyà jẹyìn o àwọn lẹ́sẹ̀ mi ò wá mọ bẹ́sẹ̀ òun ṣe pọ̀ tó tíyà òun fi pọ̀ báyìí àwọn lẹ́sẹ̀ ayé ni lẹ́sẹ̀. Eh, eh, bàbá ẹ àmàjẹ́ kọ̀ọ̀kan àbí wọ́n mà jẹ́ ni àbá ah, jẹ́jẹ́ wa la máa ń ṣe. ẹ ẹ màwọn ìyá mi tó tó fún àwọn arúgbó aṣọ mọ́balẹ̀ àwọn ìfúnnilẹ́dì ẹ̀sìn tí ń gbodi di ẹni lọ́wọ́ ẹni àwọn ajẹ̀fojò rèrò ní ẹ̀mù wọn. ọmọdé yóò mú ògùn ìpínlẹ̀ fọ ẹ wò wàhálà wà o bàbá torí ẹ̀ gan làwa gan ṣe wà wàhálà yìí pọ̀ bí ká máa sùn ká máa rí eégún tó ń lé wa kiri ìgbà míì wọ́n á fún wa lẹ́gbàá a máa máa tají báyìí gbogbo àpá máa kú gbogbo ara wa ni bàbá ìjọ ẹ rà kalẹ̀ tó ti ẹ̀ burú jù bẹ́ẹ̀ ìyàwó mi nì ó ti lóyún ìgbà mo ti mọ̀ pé wàhálà dé eight months oyún yẹn àbọ̀ bó ṣe parẹ́ ikùn fúláàtì wa ni bàbá ìjọ ìṣàánú wa kúlẹ̀ ọ̀nà. ayé lórí ìhun iṣẹ́ ayé ni ah, wọ́n fìtọ̀ bọ̀ yín ní ìgbà kan. Àlàkẹ́ Àlàkẹ́ mo ní ọmọ bínú mọ́ mọ́mọ́ bínú mọ́ mo lè fẹ́ lọ kò sí nǹkan kan ta ọ sì ti mọ̀ wọ ọkùnrin ọ̀rọ̀ agídí tọkọ rẹ̀ kó borí tí ò bá ti ṣówó lọ́wọ́ ọkùnrin mọ́ agídí náà ti ìbọ̀lẹ̀ ìwọ náà gan ilé mi lọ́wọ́ àlejò díẹ̀ rẹ̀ bó ti sọ fún ọ lóòrèkóòrè tọkọ rẹ bá ti sọ dé mi ò gbọ́ ìwọ jẹ́kẹ̀ mi ò gbọ́ èmi ọba wí èmi ọba wí ah, aya mi dákú dákú tó lọ yọ dákú má bínú ọkọ rẹ mi kan ebi ìṣeré mi ò mẹ́dùn. mama mama ṣé ẹ̀yin ò mọ̀ pé kò sẹ́ni tó ń dúró sínú ilé rẹ̀ mọ́ ó ní lọ́run ṣògo láyé ta sí kémi dúró àbí kí n dúró kó máa fìyà jẹ mí. Ah, ah, ìka àṣà yìí ìka àṣà àwọn ọ̀gá fọyín pẹ́ẹ́pẹ́ kan sọ́ni ìkorò ló wà bẹ́ẹ̀. Ah, kò mọ̀ ṣe nǹkan kan dá bí ọmọ orí rẹ̀ mọ̀ kù sí dájọ́ ọmọ ṣúrẹ́ fẹ́lẹ́dùà owó padà nílẹ̀ eh, ìwọ náà wò nígbà tó fọkọ rẹ̀ ṣe mo ṣe rí i. Eh, ṣé ìwọ náà yí pé yóò lọ́ngbà kẹ́hìndé ẹnu ìgbà tó ṣì wọlé jẹ́lẹ́dùn àgbèṣe rẹ̀ dé fọ́nrẹ́dà sùúrù yẹrẹ ìyàdùn ó ṣí ìkorò ní bẹ́ńtà. màmá màmá ṣé bọ́mọ yín ṣe fẹ́ mi nìyí ni ẹ tó ẹ fẹ́ kó máa fìyà jẹ mí torí mò ń wò yẹn dá gbogbo ẹlẹ́bi kọ̀ǹpútà látẹ̀kùn so ẹ̀yin fẹ́ kọ́ mọ yín máa fìyà jẹ tẹ́mi sì dúró síbi ẹjọ́ yín lẹ́kọ̀ọ́ èmi gan mo ti ẹ̀rá yè ẹjọ́ kí ni mò ń bá yín rọ̀nà ẹ fọ́ nìgàn kí n jókòó kí mi máa jẹ̀yà kí sọ mi ọbẹ̀ kí n máa mú Àlàkẹ́. ẹ wo ti nílẹ̀ jẹ́ lọ sí kùtù. Àlàkẹ́. Everything gonna be alright. Everything gonna be alright yongo kabu bato ndioke mbesi chakwe nini

mẹ́ta àrò mẹ́ta àrò mẹ́ta ọmọ mọ̀kẹ́ mú kí ọmọ tó dáa bí ìyẹn kí ló dé. màmá ẹjọ ẹ ṣàánú àti rẹ wọn lágbàlagbà nìkan ló lè mú wọn jáde lójú tó ń gbé wọn ẹjọ ẹ ṣàánú wọn kójú wọn lé làkọlé rí wọn. lọ́dún kan bóyá fún mi ọ̀rọ̀ burúkú lẹ́nu ẹ̀yẹ ṣọ́ọ̀rọ̀ nù ṣọ́wọ́ ẹgbẹ́ bí àgbà tèmi bẹ̀rẹ̀ lọ́wọ́ ìlẹ̀kẹ́ àti jọ́ọ̀jì wọlé sọ níbi kí n rẹ̀ nìkan èmi ò mọ mi kan o ìlú àgbàjẹ ni kí mo yẹ jáde wọ̀ ni àlàfúnfún gbòǹgbò gbójúlé kò sí nǹkan tó kàn mí o kò sí nǹkan tó kàn mí o olóko bí ó ti lè ká fọ́bí wa kò ti sí wàhálà mo ti sọ fọ́mọ mi èyí wọn kọ́ tí mo ní kó bá ń kó gbogbo ẹrù ẹ̀ jíjáde tó lòun fẹ́ jáde ẹ kúrò ilé bàbá rẹ wọ́n lè tọ́jú afọ́jú kò sáfọ́jú ràn ẹ̀ tà wá ìtẹ́mi ó sọ fún ọ nù èrò tèmi. Màmá mi ò lè lọ báyìí. Mi ò lè lọ báyìí. Ọkọ iṣẹ́ bẹ́ẹ̀ ni kò yá apanu rẹ mọ́. Lójú rẹ jójú ẹja. Èyí táàmù táàmù ayọ̀jẹ. Ó gbọ́dọ̀ ẹja àbájọjọ ẹ̀rọ tí ń ṣe kọ̀ǹpútà dáàfọ́ tó lẹ́nu ẹ̀ ni wọ́n máa ń gbọ́n bá yẹ tèmi wọ́n máa ru ẹrù ẹ̀ lélẹ̀ o. ẹjọ́ ṣe bẹ ẹjọ́ ẹjọ́ mọ ọmọ mẹjọ. màmá mo mójú wọ ẹ̀jẹ̀ lọ ẹjọ́ mi ò lọ mi fẹ́ dojú ojú rẹ̀ dojú ẹ̀já ẹ̀já bù. màmá ti lọ sí mi màmá ti lọ màmá ti lọ màmá ti lọ. ọ̀ọ́ tèmi bá mi o bí ọkọ̀ ọ̀pá ìyàwó. ẹlẹ́bùkún ẹlẹ́bùkún ṣọ́jà mi parí. ìjà bíbí ni àwọn lẹ́sùrù lérè e, àwọn lẹ́sùrù lérè. pápá e. gbàtẹ́mi ṣì ń bí ọ̀tọ́ lẹ́yìn ìbọn òun inú mi ò tí ì dùn kọ́ ọ lọ́gbà mo wá yọ̀ǹda rẹ̀ wá.

Ara tí ò nítumọ̀ wọn níjọ́ fi yín dá o ṣé ẹ ti gbọ́ tí mo sọ fún yín àmọ́ mo wá bí wọn mo ní kí wá lohun ẹbọ kí lohun ètùtù wọn ní irọ́ wọn náà ò gbà kankan ẹ sì mọ̀ pé tífá bá balẹ̀ tó lóhun ò gbẹbọ tó lóhun ò gbètùtù ìbànújẹ́ ńlá ni o nǹkan kan yẹ kan ṣoṣo ni mo ta lè ṣe á wà wọn Mo wọn wà kó yín lẹ́yìn lọ́bẹ̀ á lọ rí bẹ́ wọn tó bá ti mú wọn kán gbẹ̀bẹ̀ tán ti fẹnu wọn sọ pé àwọn dáríjì yìí ìgbà náà ni gbèsè ayé tó lè nítumọ̀ ìgbà náà ni wọ́n jáwọ́ lọ́rọ̀ yẹn ní tó ti lọ́ máa padà sípò tó wà padà. bàbá ṣé ọwọ́ àjẹ mẹ́ta yẹn la fẹ́ lọ bẹ̀ báyìí. tala fẹ́ lọ bá. a fẹ́ lọ bá jẹ. àwọn ni wọn kò ní dání ni ẹ̀yin àfi bá ti rí wọn lé ẹ̀fọ́ kan yín balẹ̀ tí ẹ ti gbọ́. ẹ wọ́n ní ẹ fẹ́ rí mi mà. èmi ní kò lọ pè é wá òkèlè bí ṣe wà inú mi ò dùn. kí ló dé. ah ọ̀rẹ́ mi kan ni mo yá lówó àsìkò tí ẹ kó dówó mi padà àsìkò náà ti tó kò dẹ̀ ní wá kò dẹ̀ tí wá ní ọ̀rọ̀ gidi lẹ́nu. wọn lọ́rọ̀ rí lẹ́nu. ó tún wá ń fi oògùn ó fi ń lérí fún mi pé òun ní dáwọ́ mi padà tóun á jẹ́ fún mi pé òun ní oògùn wọ́n ah, dẹ̀ fi ọ̀rẹ́ lọ bìlà o bìlà ni pé àmàdá kí fọkàn balẹ̀ pé ṣèbí a ní olùkọ́ yà bàbá gateman wa ó nógùn pé wọn àtògùn ọjọ́ ń sùn ọjọ́ ń jí ni ìtọ́ mi ṣe fọ̀rọ̀ ètò ẹ̀ létí pé kò jọ tó ètò lọ́hùn kó bá mi pọn ọ̀wẹ́ mi kó bá mi jẹ́ fún yín pé ogun ju ogun lọ. ẹ ẹ dákun bẹ̀láwù ló sọ bẹ́ẹ̀ fún yín. ipe kẹfọkànbalẹ̀ ní olùfẹjọ́sùn dákun bẹ̀láwù ń gbọ́ kí ló ṣẹlẹ̀. òkèlè àbí kan ti pé òkọ rẹ kẹ ẹ lè wọ́ fọ̀ bẹ́ẹ̀ ebe wo lọ́jọ́ kìnnà náà méjì gòwé ṣe wá wọ ọ̀ṣẹ́ wílé rí lè ka wíwá àti Gani Adams ṣèwé síjọ ṣùpàdé pò ṣèwé síjọ ju oògùn pò ṣèwé síjọ ṣùgbẹ́ ṣèwé síjọ ṣàwo ó kàn tọ̀ gábé kò fẹ́ ka yẹ̀rí pọ́kán èdè wo tó bẹ́ẹ̀ ìgògáde ṣàlàyé tọ̀rẹ́ èèyàn mi kẹ́mọ̀rọ̀ fi àà kẹ́ẹ̀pọ̀ kèlè kẹ́kúṣẹ́ ìgbà kẹ́kúṣẹ́ ìgbà òkèlè sí ṣe ń lólíbé kéé jẹun léyìn yín gan ùdí èèyàn yìí mo fi tó gàwá bá mi ṣàlàyé yàn ẹ́ bí wálé bá mi tẹ̀lé ọ̀gá lọ síbẹ̀ tó lè bá mi lò lọ́nà ìpàdé mọ̀pọ̀ gámù kò mí díùdì ibi mèsì jẹun dọ́mọ́lá bàjẹ́. ẹ bilawo jọ torí Ọlọ́run jọ torí Ọlọ́run ṣé èmi pẹ̀lú rẹ jọ jagun àgbẹ̀kọ̀yà rí ni. ẹ jọ bilawo why are you waku for me. àwọn jùjú náà sọ wọn ní medicine o medicine yàtọ̀ sí jùjú o àbọ̀ wa bá lọ́rọ̀ tiẹ̀ ẹ ẹ jọ madam sẹ́rí mo ti wà yìí nígbà tí mo kọ́kọ́ dé mo wá pẹ̀lú oògùn ẹ rí i pé mo ní kẹ́ ra ilẹ̀ tó pọ̀ fún wọn pé ká dá tọ́rísìmù lẹ̀ ká ṣe kinní fáwọn bíi nine acres ẹ má wulẹ̀ wéṣọ owó yín mọ́ iṣẹ́ àwọn àfa àtàwọn pásítọ̀ wọ́n ti ń ràn sí mi lẹ́ẹ̀kan náà gbígbà tọ́lọ́run kan ràn wọ́n sí mi ni pé ah, gbogbo nǹkan tí mo gbé káàkiri wọn lásán ayé ni ah, gbogbo àwọn òòsà èmi ti dà wọ́n sódò wọ́n ti bódò lọ eléyìí tí mo súná mo súná mo ti wà yìí mo ti wà yìí à ń fọlọ́run sọ́lé ni o. òkèlè so òun oògùn òun kọ́ ló fi ń ṣọ́ wa nínú ilé yìí. sọ́lé ni wá o kò sí nǹkan kan o kò sí nǹkan kan o ọlọ́run ní sọ gbogbo àwọn mo ti dògùn o mo ti dòpọ̀ ọlọ́run mú o ẹja jọ wà bákan náà o. ọ̀gá ṣé wọ́n fi mo gé ẹlẹ́jọ́ kìnnà náà bẹ́ẹ̀ yìí wá gba òkè làbí kẹ́yìn tí pò kọ́ ẹ fi dúró mọ̀mọ́ àgbọ̀nlé fi dúró go dáadáa dúró egbe dédé egúdùn náà ìjọ kìnnà náà ṣó bẹ́ẹ̀ ṣé wọ́n mọ̀tò lọ́jọ́ kẹ́yìn tí èka ṣe bẹ́ẹ̀ wọ́n ti fẹ́fẹ́ ká yẹ ìwé mú èṣe lóògùn mọ́ bẹ́ẹ̀ wọ́n ti kọ́ ògùn dànù. wọ́n tó olórí burúkú ẹ̀ wọ́n ló dárúkọ mọ́ ni mo ti dògùn nù wọ́n ti sì wàásù fún mi ẹ mà gbà mí kẹ́ wá yóò wá kú fún mi. òkèlè ṣùgbọ́n olórí burúkú ni ẹ. sẹ́mi. iṣẹ́ ẹ̀ ti tán lè hmm. bí ṣé ìwẹ̀ dídé lówó iṣẹ́ àná dídé ìwọ ológun ojú ajé sùn. ajá bá mi sọ yìí Ọ ma pé etí ni mo pè yá bẹ kó ara rẹ gbọ lórí ọrọ àwọn ọmọ burúkú olórí ibùn wọ́n ní ngbà tí ìkòkò ń su ẹnìkan ọmọ odò wa ń gún yẹn báyìí ariwo ta. ìyá àbẹ̀bí ọ̀rọ̀ rèé o kọ́ má ṣèmi nìkan ni wọ́n fètí gbọ́. iná ń jó ògiri òòsà. èyí náà kókó ni. aláàánú èèyàn ti fi mọ́jèlé rò fọ́. ọkùnrin takuntakun tó lòun sògùn mọ́ tó pọmọ ìyá ẹ̀ pa lójú oorun. ó mọ̀ ṣe sí bí ṣe sí o ó ṣe fi wọn mọ̀ ìsílẹ̀ kó jẹ́ ká dá sí ìrìn àpò àbí kó jẹ́ ká fàyè hàn ṣé bí hàn máa yé ni tán àbàtọ́ wa sá máa ń tọ̀yàn. jẹ́jẹ́ làwọn. alá ń lọ ìyá ọlọ́mọdé làwa o hmm. abiyamọ <laughs> ìyẹn lè lásẹnu ṣàkàṣàkàṣàkàṣàkà sọ̀rọ̀ sí àyà iná ń jó ẹ sọ̀rọ̀ ń bẹ jẹ́ ká dá sí ìrí àwọ̀rẹ́ akọ àbí. bẹ́ẹ̀ ni hmm. ẹ wàá jèrò rẹ ni àwọn olùgbẹ́bẹ̀ ah, ah. ẹni tí ò mọba lọ̀rọ̀ wọn ti ń fọba sí i tó bá mọ̀ yín ni àwọn yóò jẹ́ tasẹ̀ àgẹrẹ àmọ́ mo rí pé ẹ dá sí ìríyà fún dáadáa àmọ́ ìyà tó jẹ wọ́n pọ̀ ah ó pọ̀ o ìyá mi ni mo ṣe wá bá wọn bẹ̀bẹ̀ pé ẹ jọ ẹ bá mi ṣàforíjì fún wọn ẹ bá mi dáríjì wọn iṣẹ́ ìgbàgbé àdéhùn tẹ bá mi ṣe ìyà ẹni gbogbo tí mo bá dé ẹ lẹ́ẹ̀bà mi dé ẹni tí mo bá tú ẹ tú pẹ̀lú mi ni ewúrẹ́ wọn ti wá sá lọ gba tèmi báyìí ìyá mo fẹ́ kẹ́ gbà mí lórí ọ̀rọ̀ àwọn ọmọ ilé ń jó lóòótọ́ la ṣàdéhùn wípé gbogbo ohun tó bá tu á máa bọ̀ tu gbogbo ohun tó bá dé á sì máa bọ̀ dé ṣùgbọ́n kì í ṣe bí ọ̀rọ̀ àwọn ọmọ burúkú yìí ah, ah, wọ́n rí àfin pọ̀ wọ́n fojú dayé ó sì yẹ káyé jẹ́wọ́ rẹ̀ báyé ṣe jẹ́ lọ́wọ́ àbẹ̀ tí ó ti bẹ̀ kú o ẹ jẹ́ yọ̀ jẹ́ wọn àti ìràwọ̀ ìyà lára wọn. ìyá mi tẹ bá sọ pé ẹ fi ìyà jẹ wọn jù báyìí lọ ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ kó tó bẹ́ẹ̀ ó jù báyìí lọ àmọ́ ẹ rántí pé akèrègbè tó fọ́ kò pọ́n mi bodò ẹ ṣàánú mi lórí ọ̀rọ̀ wọn ẹ̀bẹ̀ ni mo wá bẹ̀yìn mo fẹ́ kẹ́ ẹ jẹ́bu rẹ̀ kẹ́ ẹ fi lè dé inú kẹ́ ẹ fi lè dé gbogbo ara ẹ wọ lámì mọ́ wọn lára wájú yín ẹ bá mi dáríjì wọn. Ah! ó mọ̀ lágbára o ó mọ̀ ṣe síbi ṣe sí o wọn bá kọ́ díjú kọ́ ni burúkú kọjá ọyàn gidi fi máa kọjá ní mọ̀ yóò bá ṣe ti bẹ́ẹ̀ níwọ̀n bá fẹ́ràn fẹ́ra bí abẹ̀bẹ̀ kí ẹ la mọ̀ òbùkọ́ ńlá méjì kéyìn rẹ̀ bá gbagbá àbí kó tóbi tán kó mọ̀ tó sí yóò tó mọ́ kí wọ́n la wa. tó bá jẹ́ bẹ́ẹ̀ agbára gbé. ibi ọ̀rọ̀ dé dúró yìí o ó tún kù o bẹ́ẹ̀ ni àwọn ọmọ mi tí wọ́n fìyà jẹ tí wọ́n fi ọlá tí wọ́n fi gbá wọn lójú ìwọ àtàwọn náà á jọ dọ́dọ̀ àwọn ọmọ mi o wọ́n lọ bẹ̀ wọ́n bí wọ́n bá gbẹ́bẹ̀ déédéé bí wọ́n sì ti ń gbẹ́bẹ̀ nídàkejì déédéé kò séyìí ọkàn mọ́ ṣùgbọ́n àà ẹ sọ fún wọn tí wọ́n wá fẹsẹ̀ lẹ̀ tí wọ́n ń fẹnu kọ́. èyí tẹ sọ pé kí n mú ọ wá wọn hmm. ẹ fọkàn yín balẹ̀ ajé òní rìn kí kolokolo ẹ̀ má tẹ̀lé èmi ò kò wọ́ wá láti wá bẹ àwọn ọmọ tẹ́lú ẹ ṣe mo dúpẹ́ ìyá mi ẹ bá mi yanjú gbogbo ẹ̀. àwọn máa dúṣe fún un. àṣẹ ìyá mi o ní ṣe lẹ̀tẹ̀ o ní ṣe wéjá o ní ṣe gbòwà o bá ti ń sábà ìjọ máa jẹ. ìpele kò ṣe o. ó ṣàrí gbogbo nǹkan tó wà nílẹ̀ tí wọ́n náà bá tó wà lọ sí ṣé èèyàn ti kú bẹ́ẹ̀ yẹn. ṣàrí pa ti ń sá right and left. jọ́jọ́ lọ́nà ẹgbẹ́ òṣìwò ló ń bẹ̀ mí ẹgbẹ́ wèrè wo ló ń bẹ̀ mí ah! oníkèmí má lọ nígbà tí wàtà burú ẹ̀ tẹ lọ fojú kòkòkò tẹ lọ kojú bọ bí tí ò yẹ ká kojú bọ ẹ tó ti yín wá rìnrìn kúrì jọ ṣó yẹ kẹ́ fèmí náà sí ṣó yẹ kí gan ṣó yẹ kí n bá yé pé nínú ìyà tẹ́ ń jẹ ẹ̀ tẹ̀ tí wàá rí yàn ṣẹ̀ àwọn ìyálẹ̀ tó wà lọ ṣẹ̀. ọmọ ìjọ nítorí Ọlọ́run ẹ ṣàánú mi nípa tí ẹrù tèmi ẹrù tí kò tí mo wà. ó gbé gbogbo ẹni àìsàn. ṣé orí bí tá wà yìí ilé ọmọ aláìgbọràn tí wọ́n ti fìyà jẹ lójú ẹ̀ pé ó yẹ kó jìyà ó jìyà ó jẹwé ya sí sórí tó bá jìyà ó lè bọ́kọ ẹ sọ̀rọ̀ gbogbo rádaràda orí ibú tí ń ṣe káàrùn. ó lè sọ bọ́kọ̀ ẹ̀ ó lè bọ́kọ̀ ẹ̀ sọ̀rọ̀. ọmọ ìjọ ìṣàánú mi yá ipò. yóò lè gbé jẹ́. tí bá tún gbọ́ ẹjọ́ tí bá tún gbọ́ ọ̀rọ̀ lẹ́nu ẹ̀ kékeré leléyìí ò tí jìyà o àwọn ò tí jìyà sórí oyún inú rẹ yìí oyún tẹ́mi ti yọjẹ tó ah, yọ oyún yẹn. ó wúlò fún mi dáadáa ti sànú rẹ ara kan sọ̀rọ̀ ó sọ̀rọ̀ ó sọ̀rọ̀ ó sọ̀rọ̀ ó sọ̀rọ̀ ó sọ̀rọ̀ ẹ kún mi nìyẹn o kò sí wàhálà ẹ màmá ẹ sọ wọn. ǹjẹ́ yín ṣíṣe wà mo lọ lọmọ ló láyé jẹ́ kí ní tèmi ọmọ mi ọmọ mi. ah mama kò má sí ṣéǹjì èyí twenty naira yìí máa gbàmúlì kan. wọn náà lè ṣoore fún mi ń jọ mi mo yọ̀ǹda bí ọba ti fi sẹ́yìn. ẹ ṣe máa mọ ẹ ṣe gan ẹ ṣe máa mọ. ẹ ṣeun ẹ kò dé. tọrọ mi yìí ti pọ̀ ló ti pọ̀ kí ló ṣe é kí ló ṣe é. inú fẹ́ máa rún mi ṣá kí ló ṣe é nínú. oyún mi dà. kò mà sí bí ọmọ. kí ló ṣe ẹ ẹ dúró ẹ dúró oyún mi dà sí. àwọn ọmọ ìwà wa kí ọ. ẹ ní àwọn ọmọ yóò ṣe. oyún mi dà oyún mi dà. jẹ́ kí oyún mi dà. ìwọ ni ọ̀la mi. oyún mi dà àwọn wa kí ọ. oyún mi dà oyún mi dà. àwọn ìyẹlẹ ló ṣe èmi tí mo jìyà tí mo ru oyún fún odidi nine months. díẹ̀ o ti ń gbé fúnra o kì í ṣe nine months eight months lásán ló ń yà. ha just hear yourself now tell me kí ni ìyàtọ̀ eight and nine sọ fún mi bàtà ìpínlẹ̀ ọkọ ló gbé báwo ṣe fẹ́ mọ̀ anyways let me tell you tí o bá fẹ́ kí ayé ẹ̀ kó bàjẹ́ yes tó bá yẹ kí ayé ẹ̀ kó bàjẹ́ ju bó ṣe wà yìí lọ fi mí sílẹ̀ kí n máa lọ just let me go má dì mí lọ́wọ́ má dì mí lọ́wọ́ lẹ́yìn ìgbà tó wà fi mí sílẹ̀ tó kò dé jọ náà. wọ́n ti lè pè mí. ṣàánú mi torí ọlọ́run àṣàkẹ́ jọ ọlọ́run nípa dáadáa jẹ́. àṣàyù wẹ́wẹ́ o yẹgẹdẹ rẹ ó tán bí ẹ̀tọ́ aláṣẹ ó má má tán o aláṣẹ ju o lẹ́kùnjẹ́ nbí ọ̀nà ìdá tá a fi lé ọ lọ èyí ẹ̀ràn ọ̀ fi pa èyí èèyàn àrẹ́gẹ̀rẹ̀ kó mọ̀ ṣàbàlà bàlà kọ́pẹ́ wọ́n lọ ṣàpá pààyàn ìwọ àlọ́ fi dàn òun ṣe ẹwà ajé níwẹ̀ ìwọ ìyá ń jẹ ajé parí kankan ṣàrà. yèyé o ẹ dákun àbí kẹ́mà ni òun àtọkọ rẹ̀ wọ́n sì ń fọmọ bú mi òun àtọkọ rẹ̀ ó wá lórí láyà ń pè mí lágàn. wọ́n gbọ́ nǹkan gbà èmi ò gbọ́ bá o eléré dé ìgbò fẹ́ o èyí á fi sọ́dọ̀ àṣẹrẹ̀ ó pè wọ́n lágàn yèyé mi ìdákùjọ kò ṣe é. Eh, àṣàlù wéwé. ó yá. kí ló wáá fẹ́ ká ṣe fún ẹ gan irú ìrànlọ́wọ́ wo lo fẹ́. ẹ̀yin ìyá ohun tí mo fẹ́ gbogbo àwọn ọmọ rẹ ń jọ lójú mo fẹ́ kó rẹ̀ dànù bí òdòdó. <laughs> ọmọ yìí gbé wọn àmọ̀ jẹ́ dé o <laughs> àṣẹ sì ti gùn àṣẹlẹyẹ. náà bá ló mọ nǹkan tó síbẹ̀ lóko bẹ́ẹ̀rẹ̀ jì ní lọ títí kó pamọ́ báyìí. bẹ́ẹ̀ gbé ni Ìṣọ̀lá Ìṣọ̀lá lílọ ló ń lọ yìí o lílọ ló ń lọ yìí o mo fọ́ lẹ́yìn tó máa ń lò ó nǹkan tá a bá rán ẹ lọ ṣe ní sùkúrù tó ń kó bá dé ṣàánú mi o ah, ah, má bójú mi jẹ́ má dọ̀tí mi o. àmọ́ ah, mi ṣé bébì ni mi ni èmi náà lè dé skul kí n máa ṣeré ládùúgbò gbogbo owó tẹ ẹ ná lé mi lórí it's not possible. mo mọ̀ pé bébì kọ́ ni ojú ó mà gbá sọ wípé ọmọ tó bá da òun ni ti bàbá ẹ̀ tó bá bójú mi jẹ́ ẹ̀sìn tèmi ló máa dà. wo wo wo ọ̀rọ̀ tó sọ yìí ti pọ̀ jù gbogbo nǹkan tó ń bá ọmọ yìí sọ ló yẹ kó ti bá a sọ nínú ilé kó tó bọ́ta ó wá dé ìbàyẹn sìn nǹkan ẹ̀mí nǹkan tó yẹ kó bá sọ ọ̀tọ̀ èyí tó ń bá sọ ọ̀tọ̀ wo bíbí sọ́la sà. sórí skul tó ń lọ yìí face focus yẹ wọn tẹ ọmọ ẹni tó ń ṣe o gbọ́dọ̀ débẹ̀ kó lọ máa bá wọn kẹ́gbẹ́kẹ́gbẹ́ ṣòtì gbọ́ kò sábà pé kò sí wọn tó bèrè lọ́mí tí <laughs> Daddy don't worry I will make you proud. ṣe jẹ́jẹ́ Thank you ẹ all right. o gbúdọ̀ wojú ẹni tó ń gbọ́mọ mi lọ o. ìwọ ló mọ̀ ìyá àbúrò rẹ̀ gbọ́dọ̀ mọ̀ ọmọ tó ń bàbá ẹjọ ẹ má kí ló ṣe mọ́tò yín tó break down sí. ẹ bẹ́ẹ̀ kò nǹkan kan sáà mo ti fẹ́ gbé ọ kúrò lórí tọ́ọ̀nù. Baba, ṣé ẹ yá wèrè ni èyí mọ̀ pé mọ́tò tí yín ò da iwá gbé jáde pé ẹ fẹ́ máa fi ṣe tasifa uber. ẹ wèrè bíi ibo ọkọ yọnu sí ẹni pé ṣé wọn ya wèrè. ṣé mo pé ìdí mọ́tò yìí ò da kẹ́ tó gbé jáde nínú ilé ni ẹ wo gbogbo make up tí mo ṣe ṣé mo many hours ló tẹ̀kí láti ṣe make up ojú mi ni. ògbẹ́ jẹ́ ìdíyẹ wo owó jẹ́ sọ kankan fún ọ tó bá nírù mi lé o ní bá wájà jẹ́ lẹ́nu o lẹ́kùn sẹ́mi náà lè jí láàárọ̀ kùtùkùtù kìkì ìsìgbà ọkọ̀ jáde nínú ilé kí mi náà wá pé wọ́n mọ̀ fi pàwọ́ láìsí pọ́kọ̀ dáa kó dáa púpọ̀ lẹ́yìn ọmọbìnrin ṣe máa ṣe báyìí. ẹ wo ẹjẹ sọ fún yín ṣé rí ẹ̀yin tí ẹ lówó dání báyìí tẹ́ ẹ bá ti mọ bówó ṣe jáde bẹ́ẹ̀ máa ṣe lára dára jákiri nìyẹn. ẹ wo fóònù tí dání ṣé ẹmẹyẹ tó cost mi láti get ẹ láti ìwọ Holland ẹ wá wá bíbẹ ẹ bẹ̀rẹ̀ sí fi ojoojò bẹ̀rẹ̀ sí pa gbogbo bàtà mi ẹ wo mi ò láìkí ẹ. èyí ètò ọ̀rọ̀ fóònù sí mi fi rọpò ọkọ̀ tí ọba dá tí wọ́n bá gbé èèyàn ilé yẹn máa bú yàn lé lórí ọdẹ sọ̀rọ̀ sí mi sàkàtàkà. ẹ wo bí màá kúrò bí nìkan wá ẹ ẹ wẹlé ìtọ́ ìsọ òwò ọpọlọ rí tèmi. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe máa ṣe ń jí mọ́tò yìí kó ṣiṣẹ́ ni kẹ́ máa wá kiri. ẹ tí mo sọ wọ́n nìyẹn pàṣẹ ìjẹ́ kí n láti sọ wípé bóyá kó tiẹ̀ ṣiṣẹ́ ẹ bá gbọ́kọ̀ jáde ńlẹ́ láàárọ̀ kùtùkùtù ó sàfẹ́ pawó náà ni ah, ah. nílẹ̀ ni mò ń ṣẹ́ẹ̀kì tí owó tó ń sọ pé kẹ́mí kan ti kẹ́. kí ló dé kí ló dé bàbá ṣé kò sí nǹkan kí ló dé bá ẹ wo irọ́ ni kẹ́ má pa ẹ wo mẹ́wàá wọ àwọn kú ṣé rí wọ́n ṣe wà ẹ́ mọ́tò tí ò dáná wọ́n gbé jáde wọ́n dẹ̀ fi gbé mi wọnú òjò ẹ wo wo makeup ẹ inú ẹ wo ẹ wo mí ẹ wo ẹ ti bà mí òjò ti bá gbó nǹkan tá a kó sára jẹ́ náà. ẹ máa ní sùúrù ni o mọ́tò yọ ọmọ àlè gan-an èèyàn lè gbé mọ́tò jáde kó lé sin kó dọ́nà kó takú. ẹ ní sórí ibùkún o lórí tọ́ọ̀nù gan ọwọ́ kan ti mọ sáná síbá ló ṣe gram adẹ̀ sí bá dé bẹ́ẹ̀ náà ni ọkọ̀ sì ṣe dòó ẹ ó yẹ ká wá pé mẹkáníìkì wọn bá yín wò náà ìṣẹ́ tí gbogbo eléyìí máa fi máa ṣe. ẹ àní bó ṣe ń da gbogbo ọ̀rọ̀ lẹ́nu káàkiri sí mẹkáníìkì tàbí kí n tiẹ̀ kọ́kọ́ sá ti ko ìwé nǹkan kan kì í yóò try capacity rẹ̀ nà kọ́ gbà fún mi. ẹ wá kó sì gbà mí ọlọ́ba mi sọ pé mi bá yín sọ̀rọ̀ mi ò rọ̀ wọlé ní lẹ́nu láti sọ ṣé lọ́wọ́ lẹ́nu ni. àǹtí ẹni sùúrù ẹni sùúrù àwọn náà ò lè gbé mọ́tò tí ò dá jáde kó ń ṣẹjọ́ wọn ẹ wọn tó máa ṣe ẹ sà ok ẹ má wọrí ibo ni ẹ̀yin lọ sìn àǹtí. ẹ ọ̀nà lẹ́kì ni mò ń lọ sà. lẹ́kì lẹ́ ń lọ tẹ́bà máa ṣe mo lè drop yín ṣá. ẹ ṣe sà kò sí problem. ẹgbẹ́ wa lọ sí bùtù wèrè tẹ́ gbé síbi báwo bá mo lẹ́rù sà. ẹ̀rọ ẹgbẹ́ kọjá kọjá ẹ wá lọ sí. ẹ má bínú sá. àfẹ́wọ́ lọ lọ bínú kò sí tí ọ̀sẹ̀ lè rí. mo bá gbé ẹrú bẹ́ẹ̀ bá rí ibi apá mi ọwọ́n mi. bẹ́ẹ̀ kí ni mo fẹ́ ṣe ọmọ yín náà ti ṣùgbọ́n tó kì í fún mi lówó káàpù. ẹ máa fún wọn lówó ẹ máa fún wọn lówó kí wọ́n má fún mi lówó èmi ni wọ́n mú un sọ̀rọ̀ nígbà tó mọ̀ pé lẹ́sìn mi náà tí ìṣúgbó ti yé ọ. bàbá ẹ má bínú ṣẹgbọ́n. èwo lọ̀rọ̀ bínú. mi ò kàn ní ṣéǹjì tó pọ̀ lọ́wọ́ mi. òkú ẹni ẹsẹ̀ lómi òkú ẹni ẹsẹ̀ lómi mo dúpẹ́ tí wọ́n jáàmù mo dúpẹ́ tí wọ́n jáàmù. ẹsẹ̀ àkùkù májìkì ti ń bẹ lára rẹ̀ náà bọ́yọ̀ náà lọ́dọ̀rọ̀ ọkọ̀ rù bọ́yọ̀ lọ́dọ̀rọ̀ ọkọ̀ rù bàtà tọwọ́ ó fi wúlẹ̀ káàkiri. àbí bí katapílàjì tún títì ṣe sònà bolẹ̀ pèrè láìtọ́ ẹ wò bó ṣe wú gbogbo lẹ̀ ẹ wò bó ṣe wú gbogbo lẹ̀. kẹ́yìn òbí rú bàtà tẹ̀yẹ̀ nínú ọkọ̀ gan táyé olúwa rí ọ̀tá yóò mọ̀ wó mi gaàrí kì náà kúkú wà sí láàánú èmi máa rí báyìí lọ lágbára Ọlọ́run lágbára Olódùmarè èmi máa rí báyìí. ìyá Àjàní ó ti sú mi tó ti èyí ó ti sú mi èmi kan pilẹ̀ ti paṣẹ́ tì ìfẹ́ ṣiṣẹ́ kankan mọ́ tọ́lọ́ lọ méje ń jìyà mo bá ń gba promotion káàkiri lẹ́nu ìyà láti ibi ọ̀kadà ni mo ti ni mo ti ń bá a bọ̀ nígbà ọ̀kadà fẹ́ mọ kàn mí lábùkù débi pé tọ́ba ta kú títì bẹ́ẹ̀ tí n bá ti fẹ́ kíkì ẹ̀ ọ̀kadà ọmọ sọ fún mi pé ọ̀ọ́kàbùkù ọ̀ọ́kàbùkù ni mo fi pòǹtì tó ti yẹ yìí bó sì tó gbẹ̀bú ọmọ sàn mo tó bọ́ ọ́nù kábúkábú èrè sápẹ̀lẹ̀ yìí ọ̀dà tó ọlọ́run ló mọrú tí ó fi tẹ̀mí la kọ́lọ́ mọ́jà yóò fi bọ́tìnì tí èsè tèmi tẹ̀ ńlá tó ti yẹ yìí tí n bá ti dúnàdúrà tẹ́wọ̀ bá wọlé nu ọkọ̀ yìí tí n bá ti stáàtì ẹ̀ báyìí ọmọ ẹgbọ́ sí ọ̀tàkùnù lè rú ọ̀bàbọ̀ ọmọ ńlọ́wọ́. bí mọ́tò bá ti ń gbó a máa rí bẹ́ẹ̀. mọ́tò wo ni ń gbó mọ́tò wo ni sẹ́rí. ìyá àyà ni kò yẹ yarú ọ̀dọ̀ yín kò yẹ kó ìlọ yẹ kẹ́ ẹ bí mi ẹ̀yin kọ́ yẹ kẹ́ ẹ bí mi ìlú òsì tí mo bá yín ilé ìlèmí náà tó ń dàgbà sí òsì wà ń pe lékèésì ẹyẹ ń yí ìlú ẹyẹ òsì ń pe lékèésì ni tó bá ṣe pé mọ̀mọ́ ni ẹ̀ bá ti fi mí lọ́rùn ọ̀lẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọba mi kí n yan tó wù mí torí èmi gan ọ̀bà bọ́lọ́run ọba mi sọ̀rọ̀ pé ilé ayé mọ̀ ń lọ yìí o Dangote mo fẹ́ kó bí mi o Ahmed Bọ́lá Tinubu ni mo fẹ́ kó jẹ́ bàbá mi o Fáṣọlá ni mo fẹ́ jẹ́ bàbá mi o tí n bá yẹ kan nínú mẹ́tẹ̀ẹ̀ta èmi gan ọba ti mọ́ ogun jẹ́ẹ̀tì kí n bá ti máa gun géètì tẹ́mi náà mọ tẹ́wọ́n mọ̀ fọ̀sán ní ìtẹ̀lé lẹ́yìn àó àó àó ọ̀tá aláwa mọ̀ wò pé jẹ̀kú rẹ̀ dílé olúwa rẹ̀ ọ̀yàdọ̀ rẹ̀. ó sì là mọ̀ mi ní o ẹni ìmọ̀ba ló ń fọba sí ré o bẹ́ẹ̀ sọ́yìn yẹpẹrẹ o. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ sọ́yìn lásán. ìyá àjà ni ìyá àjà ni ẹ̀dùn ọ̀nà ìbáyé bí káàkiri ọ̀sẹ̀ mítìlì gidi rí ee báyé bí ẹ ti ṣe mítìnì gidi rí ẹ wá ní ọmọọdún èyẹ tẹ jẹ pé èyẹ pàtàkì nìyẹn ẹ pàtàkì bí kankan. èbúrú wákàtí ló máa mọ orú ọ̀yàn mọ̀ jẹ́ ló máa mọ̀ wí ìyá gidi nìyá rẹ̀ ìyá ó ṣe fẹ̀yìntì abiyamọ lọ́jọ́ ogún le ló máa mọ̀ wí ni mí. Hmm, ìyá wa ọmọ mi tí mo ní mo máa mú wá tó lẹ́nìkan fìyà jẹun tó wá bá mi bí òye ń tàn lówó ni lọ́tọ̀ báyìí kó fòkó nìṣó ìwé kú o ti máa rówó rẹ gbà òun àfáyé hàn òun àti mi ní àpá ṣé pé ayé kan tó wà kó tún jà wá yìí lọ bí ọ̀n tàn mí ò máa fàyé hàn mí èbúrú kó tó fàyé hàn ọ́ ìgangan a máa fọnà ọrùn hàn jẹ́ kí n mú ọ̀dọ́dọ̀ lórí ni mo fi mú wa rèé. ń gbọ́ ọmọ mi. ọmọ ẹ wà má àgbáyé apẹ lágbà àti Ọlọ́run ẹ pẹ́ fún wa ọ̀wẹ́ mi kan ni mo yà lówó ó yẹn pọ̀ gan-an ọjọ́ tó dá ó ti tó láti dáwọ́ mi padà bó ṣe nìyẹn òun ní fún mi lówó mi o ó ló náà wọn á fi wọn mi pé òun nógùn òun á fi ayé òun á fi hàn mi. ẹ dákun ṣé ayé mi tún wà lẹ́yìn àwàtàjókò yìí. ẹ mọ̀ yé mi o tọ́jú ìhà gangan gan láyé ìhà ìláyé àtàmọ́ra. àwa ayé la jókòó yìí lẹni kí ló kọ́ mi pẹ̀lú ọ̀rọ̀ owó àtayé àtàjá tòògùn kókó mi ṣáàbà mi gbó mi tí mo yẹ bó ṣe ń láéláyé òun ní fún mi o pé kémi lọ ṣe kọ́ tèmi bá fẹ́ ṣe pé èmi gan ìrìngà bò wọn níbẹ̀ wọn ò tí fẹ́ mi ìdẹ̀fẹ́ kí ọkọ pa mí fọ ọmọ mi tó pé òwe ni mo ṣe yẹn mo fi tan ìyá àbẹ̀bí lọ pókè o kó wọn á gbé mi níjà o. ó lóun wọn fàyè hàn ó ń tọ̀hún ti kú tán kódà ọ̀run làálà lọ́wọ́lọ́wọ́ bó ṣe ń sọ pé òun kan òun fàyè hàn nìkan ń bọ̀ ní ti ń bọ̀. <laughs> wo wàá fọkàn rẹ balẹ̀ èmi kìíní kékeré tí mo jókòó wájú rẹ wọ́n lọ fàyè hàn bíntín náà ni wọ́n fi hàn ojúkòrò kì í pojúkòrò jẹ àjọ wòra wa báyìí tí ó rí mi kòrókòrò báyìí pé tó ọláyé ni ọ ayé ti dé bọ lálejò báyìí o ò sì lè bọ́ ń bẹ̀ ó gba owó rẹ̀ ó tún bomi sàn lọ́wọ́ náà. màmá ó máa fún mi lówó mi tó bá dáwọ́ mi padà inú mi á dùn o fìyókù lẹ̀ ìyá àbẹ̀bí fọ̀rọ̀ lẹ̀ ó sì mọ̀ mí ọmọ mi ìrèpè níbìkan àgbámú tí fi gbogbo ara jọ ni. púpọ̀ ọ̀rọ̀ wà lọ́wọ́ ọmọ mo mú wa eh. ó ti tọ́gbà mélòó mo ti ń fọ̀rọ̀ ẹgbẹ́ rẹ̀ àìlọ́ bí kò darapọ̀ mọ́ ẹgbẹ́ àgbà. ẹ ò yá bẹ̀bí èmi gan ti ṣetán mo ti ṣetán èmi náà fẹ́ bá gbà jẹun èmi náà fẹ́ jẹ ayé kí ọkọ má ralẹ̀ mọ́ káyọ̀ dé mi ah, èmi náà ṣetán láti darapọ̀ mọ́ yìí o èmi náà fẹ́ máa dá ìjà ara mi gbé mo ti ṣetán láti darapọ̀ mọ́ yín èmi ṣetán. kí ló wá dé kí ló dé ńgbà wọn ti ń fọ wọn ló fìyà jẹra rẹ wọn ló fìyà jẹra ẹ abiyamọ ni wá abọjá gbọrọ gbọrọ àwa tá a pọnmọ tí ìjábọ̀ lẹ́yìn wa láì gbàjà <laughs> ńgbà ọba dára wa tó parapọ̀ mọ́ wa wọn ní ó ra àǹfààní tó wà ń bẹ. ká ní kó ti gbọ́ tèmi ti darapọ̀ mọ́ iye ó ṣẹ̀ṣẹ̀ sá káàkiri ìwọ gan akíkan ni ó tó ìjàrà rẹ gbè nídìí àìsàn ń wó lórí ká àmọ́ ó ti dànù ó ní ìbàjẹ́. ọmọ àkọyà fúnra ẹni kò sí pé ó dìgbà ń bá dọ́dọ̀ o fúnra rẹ gbàgbára bá tẹ̀ tí kù. kíyàtọ̀ tó ta lé o ti gbọ̀n dànù. tí máa wẹgbẹ́ wa yìí o ẹgbẹ́ àkọyà ni o abiyamọ abọjá gbọrọgbọrọ ni wa tọjà wo tún máa wọlé báyìí. sẹ́rí ká nígbà tí mo ti sọ fún màmí ló ti gbéra lòun náà ti wá ló ti darapọ̀ mẹ́gbẹ́ ẹ̀ ni ohun tó ń ṣe ẹ́ sìn ogun tó ń jà ẹ́ sìn kò bá má jẹ́ rárá. ẹ wo má ẹ má bínú ọmọdé ló ń ṣe mí ọmọdé ló ṣe mí ojú mi ti wá jà. ẹ sọ ẹ rí àwọn ohun wọn rójú tán ni wọn ń wá ìrójú ká wọn ò tún wá ní rójú mọ́ báyìí o wọn ti pe ṣonṣo ti di dandan wọ́n rí ṣoṣo. ọ̀rọ̀ ọ̀lẹ̀ fún mi kò yé wọn ni pé bí àwa àjẹ́ mẹ́ta wà <laughs> òtò tán agbára ni agbára tó jẹ agbára lọ. ìyá àjà ni ọmọdé mo gùn ó pè lẹ́nu. ìyá àjà ni àjẹ́ ni. pẹ́pẹ́pẹ́ rẹ̀ sọ kábíyọ̀tì ràjẹ́ ṣé kò bá ràjẹ́ sọ dáa mọ́. Ah, mo ti rí kan yìí àjẹ́ ni màmá mi. yẹ́sìn náà pé kẹ́ jẹ́ gbogbo obìnrin pátá àjẹ́ ni. mo dáre ẹdúró ná àṣàjẹ nìyí ni mo wà ń láti ebi tí ẹ bá ti ń sọ apá nagún tí ń fò ń fò ebi ẹlẹ́yìn ọmọ àwọn ejiya. ni. ẹnu rẹ bò ní bí ìyẹn faṣọ oníwòjò lẹ́rùn ni mo fi mo lo mo lo mejeji ni mo fi baba re ẹ ṣe kínní ọmọ ọlọ́mọ mọ̀ ń pọn ọmọ ọlọ́mọ ó ń dáa gbogbo yìí ìwọ̀sùn pótópótó àyìnbó àwọn Tinubu ní bàbí mi Dangote ní bàbí mi ṣé àtiránmú gàngàn gbogbo wọn ń dárúkọ ẹ sọ́sẹ̀yìn ẹ̀kan náà ti a ni. ṣe pé ẹgbà nínú àwọn tí ẹ sọ di olúdo lówó. ìyá rẹ̀ ara lè yìnyín rè. ìrọ ni. ní kò rí tàbí dé sẹ́rù rẹ̀ máa bò. ẹ wo ẹnu mi bò débi pé ó bò pa ni kódà kan tí n bá gbé òòrùn ọkọ̀ tẹ̀ ń wé wọn bá àwọn sọ̀rọ̀ olóṣèlú kí a máa sọ̀rọ̀ afirikánà kí a máa sọ̀rọ̀ agbábọ́ọ̀lù bí wọ́n ṣe máa wakọ̀ mi rẹ̀ wọ́n gbẹgẹ́dù mi lọ́wọ́ ni wọ́n rọra máa yí sí àárín mi lọ so ti ẹnu mi bò. ẹnu rẹ máa bò ah, tí ó bò pa o ti bọ́ bẹ́ẹ̀ ni. mo bọ́ ẹ pọ̀n mí lọ gbogbo ọmọ ọlọ́mọ mo ń ṣe ó tiẹ̀ ń dáa kí tèmi ti jẹ́ ẹnu rẹ máa ṣe wòròwòrò lẹ́ẹ̀kí jáde. àti wá fi mí lẹ̀ jù ẹ́ fi mí ọ̀nà ti là. ẹ ìgbà pé kí n sáré fi ọkọ̀ ìgbé yín jáde lọ sí ilé ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe wòye kò kíǹkì kankan yín ṣẹ̀ṣẹ̀ sá àwọn ọmọ jọ ládùúgbò ni pé ẹ wá bá ti kọ̀ yìí o àbí ẹ̀yin náà lè bá mi gbé ìdì sókè. má wulẹ̀ jẹ́ ń gbé láti dì jẹ́ kó ọ̀rọ̀ ajé òkúrẹ́ rẹ̀ ń tẹ báyìí jẹ́ mẹ́tẹ̀ẹ́ tí gbàlẹ́ lọ. èrò kì í pẹ́ ṣiṣẹ́ ètò ọba ti tì mọ́ ọmọ gbọ́ kú ká ṣiṣẹ́ ni. irọ́ irọ́ irọ́ bẹ̀ lára ṣe dànù mọ̀ jẹ́ ti mọ́tò. ọ̀dà kò burú. yóò dúró dúró abàlùwọ̀n kan dúró dúró ń bá pààyè o. eléyìí oṣù ọ̀rọ̀ ni o àbúrò burúkú ni ẹni wọ́n lè wá dúró ibo ni wa ọlọ́run bá tiẹ̀ jẹ́ ṣé wọ́n fọ́lẹ́ náà eléyìí ó yẹ kó wọ́n ní ògiri náà agbẹnu sọmi ọ̀rẹ́ sọmọlẹ̀ lọ́wọ́ ṣé mi ò sọmi ẹni agbẹnu sọmi ọ̀rẹ́ sọmọlẹ̀ lọ́wọ́ tani mi àbúrò burúkú ni ẹ. Hey! mi ṣe ipò kò ní pẹ́ bá tó bá rọ obìnrin olúwa dá padà fún bá tó sẹ́ńdà bá tó sẹ́ńdà bá tó sẹ́ńdà pé tó bá rọ kúrò ọmọ mi pé tó bá rọ kúrò ọmọ mi ọmọ àforí ààrẹ gbé ní mi ní fojú sunkún ọmọ mi ní fẹ́rẹ̀ lórí ọmọ. wọn bìbí sọlá lóde. díẹ̀ aláburúkú ti máa ń láyé ni mo tún lásán ọmọ mi sísè màràmú lálàpọ̀ ọmọkùnrin yẹn ó fi àdá lé ọmọ mi wọ́n ṣubú kó wọ́n fẹ́ ṣá bí mo ṣe tají nìyẹn. àbúrò kò ní ṣẹlẹ̀ sórí ọmọ wa ọmọ wa kí ó kú bí ó ṣe yíyẹ. àmín ah ah dear please tí lè bá ti mọ ṣàánú mi jẹ́ ká lọ́wọ́ ọmọdé yìí ọkọ mi wà láàárẹ̀ please help me. ó mọ̀ kọ́tà wọn ṣe báyìí sí jẹ́ ká sùn sílẹ̀ bá ṣe mọ́ báyìí gbà báyìí àwa níbi sọ́lá máa kọ́kọ́ rẹ̀. do you promise me dear. mo promise ah ó ṣe mí gan bí ká máa lọ báyìí because ilẹ̀ ti ṣú. thank you. lọ ti bọ́ kò sí táyì mọ́ báyìí jẹ́ kí ilẹ̀ mọ́ ká máa lọ bẹ́ẹ̀. ìyá mi lè sùn wọ́n máa jókòó lè òní pẹ́ mọ́. Ah, ah, ah. mo ní kó sùn. ó ṣe. ẹ̀yin èèyàn àjẹ́ ìyá mi o àjẹ́ ní ìyá mi ìyá mi ni òjò gorí ìyá mi ní mo wá bò mí mọ́lẹ̀ tí mi bá wà lóore ní sàràpá rẹ̀ ní ọmọ ọ̀sánpá báyìí ọmọ ọ̀sánpá báyìí ọmọ ọ̀sánpá báyìí àtẹ̀yẹ nìyá mi ẹyẹ ọmọ òkòjọ́ mi àtẹ̀yẹ nìyá mi. tí a bá sùn báyìí wọ́n gbọ́ wá ṣe bàgẹ̀ bàgẹ̀ bàgẹ̀ mo rí nàrí ìyá mi ni. Ah, kílẹ̀ wí kí ni ìlú pariwo bẹ́ẹ̀ ṣe wà bẹ́ẹ̀ náà bá jàjẹ́ ọlọ́wọ́ fi yín hàn mí torí pàjẹ́ ìyá tèmi bó tiẹ̀ jẹ́ pàjẹ́ níyà yẹn má máa pariwo káàkiri. Ah, ẹ ìwọ ní pariwo ẹ wò bí mo ṣe rí mo ọ̀bẹ gbẹ́ pé ìyá mi ní fọwọ́ bò mí mọ́lẹ̀ ah, ah. tí ó bá tún báyìí wọ́n wà ká sí ara àgiri tó ti yé yín wọ́n sì ti sùn lọ. ajé ìyá mi. ìyá mi ni òjò máa bá Dangote jẹun ó ní òjò dàbí Tinubu ó ní òjò dàbí Bọ́sọ́lá ajé ìyá mi ẹ gbà mí o ẹ̀yin èèyàn ajé ìyá mi ajé ò ní parí jẹ o àjẹ́ níyà tó bí èmi ẹni ẹ̀ bọ̀wọ́ dé mi mọ́lẹ̀ kẹ́ bọ̀wọ́ bò mí lójú a ní òjò ń bá Dangote ṣe ìwọ òjò ń bá Tinubu dé èèyàn èmi àti Fáṣọlá àbájọmọ sọ̀rẹ́ ni ìyá mi ni o ìyá mi làjẹ́ o àjẹ́ ìyá mi o èmi tẹ́lẹ̀ ń pariwo yí káàkiri àgbàlá ayé áfíríkà fẹ́ gan nígbà àmọ́ káàkiri gbogbo áfíríkà nílé ìtọ̀rọ̀ ìyá mi torí ìyá mi ẹyẹ òwòrò kojó bi ni gbogbo àrẹ tẹ̀lé agun agun agun. àjẹ́ ìyá mi ẹgbàá mi o àjẹ́ ìyá mi o ìwọ kúrò o ó ní ìdí mo rí àjẹ́ ìyá mi o. bàjẹ́ níyà ah. ẹ ó sì dábọ̀ ọ̀rọ̀ ètò ọmọ ọmọ tí mo bí bàbá rẹ̀ ló fi bótobòto jọ ó dẹ̀ lẹ́nu òun yóò bò ẹnu òun yóò bò ọ̀fẹ́ tó àṣírí ayé ṣé kí ìwọ bá ràjẹ́ sọ̀rọ̀ dàjẹ́ mọ́ sọ̀rọ̀ dàjẹ́ mọ́ kò bá ràjẹ́ ìwúrò aláàtìsẹ́mi á má ti ṣe ah obìnrin kìtì ọ̀rọ̀ ilẹ̀ yọ mo délé èrè èrè ni wọ́n ń bá mi ṣe o mo dágbò ìjà wọn ò fi. ẹ wò mọ́ mi kò lè work kò lè possible ẹni kí n fi bọ̀bọ̀ yẹn sílẹ̀ ṣé mo pé bọ̀bọ̀ yẹn ló ń rescue mi tí àwọn boys tí wọ́n bá ti yọ ọbẹ̀ yọ àdáyọ gbogbo ẹ̀ tó fẹ́ pa mi báyìí bọ̀bọ̀ yẹn ló máa rescue mi o I can't leave him ṣé wàá tún fẹ́ gbọ́ I'm deeply in love with him seriously. gbàgbọ́ my friend in the first place kí ló ṣe tán fún yọ̀bẹ yọ̀gò sí ẹ ṣé nǹkan tá a rán lọ ṣe ní skul nìyẹn mo ń sọ fún ẹ pé mo ń lálàá wípé bàbá ẹ pé ó ń fi kú lé ẹ káàkiri ẹ ẹ gbà mí mi ìpurọ́ òótọ́ ni mo sọ fọmọdé yìí dádì lójúmọ́ ni máa ń lálàá yẹn tí máa rí bọ̀bọ̀ tó ń tẹ̀lé yìí tá máa fi àdálé káàkiri ó rẹ̀ ṣàánú mi. ìgbà wo ni ìwọ náà di Joseph alálàkálà ọ̀rọ̀ tètè ń sọ yóò tẹ̀ yé mi tí n bá ní ọ̀rọ̀ yìí yé mi mo ń parọ́ fún yín ni ìwọ ní kó lálà pé ènìyàn kan rokúrò. ó fi kú wa káàkiri ní kò rò. ọlọ́run jẹ́ kí n rí lú ẹ̀ ìwọ dẹ̀ ní ẹni yẹn ló ń sèfù láìfù títí yẹn. àrùn ah, ah, lọ́jà àwọn ló ń sèfù láìfù mi o. bẹ̀tẹ̀ wá ń gbómọ mi yẹn lẹ́nu. o mọ̀ pé wàá ṣàníyàn má tún ṣe bẹ́ẹ̀ mọ́ ṣó ti ah, ẹni tó ń sọ yìí mi ìfẹ́ rí wa tiẹ̀ mọ́ mò ń pa láṣẹ ní báyìí báyìí mo ń bá sọ̀rọ̀ yìí mi ò dára bá. dájú ẹ wò kò lè possible kò lè wọ ẹ wò dájú kò lè wọ kò. bísọ̀lá come back here. come back here ṣọ́tán ṣọ́tán ohun tẹ́ ẹ dálẹ̀ nìyẹn tàbí bá wí ẹbí sílẹ̀ ojú pẹ̀pà ojú kan èrè nínú àkọ́kọ́ ọ̀rọ̀ ni àwọn kan fi ọ̀bẹ lé wọn kí ló ń ṣe tó fi nìkan kan ọdẹ tó wọlé pé wúrè yẹn ló wá ṣe gáàdì ẹ ọ̀rọ̀ ọmọdé nìkan yìí mi mọ́ o. ìgbà wo náà ni wọn náà di Joseph lálàkàlà tó ń lálàpẹ̀pẹ̀ ní ṣé wọ́n bá ní lọ sọ pé òun lálàsọ ọmọdé yìí ṣé mo wá lè parọ́ ni ọkọ mi ẹ́. o ò ṣe sọ fún mi nígbà yẹn. mo kẹ́lẹ̀ yẹ o. ẹlẹ́yẹ jẹ́. ìyá wa ṣé kò sí tẹ pé ìpàdé pàjáwìrì tẹ́sí mọ̀ pé kò sọ lórí ilé kò sì sí gbákejì ilé. ṣé bẹ́ẹ̀ mọ̀ mi ayé ti dayé ọ̀làjú àbí mo ti pè hàn lórí aago ìyẹn ní wíkì ń pè pàdé yẹn gbogbo àpapọ̀ ẹlẹ́yẹ bá ti ṣe ìyẹn náà fọwọ́ sí i ń mè dá sí i. tó bá wá rí bẹ́ẹ̀ yá wa ẹ dàbàrà bewé kókò bí ò bá ya kó ya ẹ ṣaṣọ lójú eégún. torí ọmọ mi mo ṣe rà ọ̀kan lọ́mọ mi àjàní àtòrí bẹ́ẹ̀ wù. ṣé kò sí. ẹ ṣàbúrú o ayọ̀ ni tọmọ ọlọ́run mo kàn ju òkò mo rò kí ni mo ṣe máa ra nídìí ọ̀sán kí màá máa mú kíkan mo jọ mo rà nú ẹgbẹ́ ẹgbẹ́ gidi ẹgbẹ́ akọyà ẹ ẹgbẹ́ omi pọnmọ kọ́ gidi pọnmọ lápọ̀n yìí àbí bẹ́ẹ̀ kọ́ ọmọ mi alámọ̀ọ́rùn pa ọlọ́mọdé àbáláyé fọ́ọ̀tì kí láǹfààní ẹgbẹ́ mo ń ṣe ìdí rẹ̀ ní ó wù mí kọ́mọ mi náà máa jẹ nínú àwo nínú àwo tán ganan kó máa mówó nú owó kówó máa bówó lọ́wọ́ rẹ̀ ipò ọmọ mi rà tẹ̀mí lọ́rùn kó kán bá ti pe Dangote kán tó pe kọ́mọ mi sí kẹta ìpàdé gómìnà ìpàdé ààrẹ kán máa pọ ọmọ mi náà síbẹ̀ ń wù mí rè ní o mo torí rẹ̀ pè pàdé ẹ dàbọ̀. ìyá wa ó ti di ṣíṣe ilé ẹni ìlú ẹ̀yẹ́ ọmọ ẹgbẹ́ là wà àwa tó bá wù ní kẹ̀dá mọ̀ pé lágbára àti ọlọ́run àwọn tọ́ nílẹ̀ àjọ ṣe ṣe. àṣẹ àṣẹ ẹṣẹ. ìyá wa hmm. ǹjẹ́ rò pé a lè dá nǹkan kan ṣe lẹ́yìn àwọn olórí méjèèjì tẹ́ẹ̀sì pé ìpàdé pàjáwìrì. mo ti wí lẹ́ẹ̀kan bí mo ti pè hàn lórí aago mé dá sí i. Hmm. ìyá wa ǹjẹ́ mo pé kò sí oore tá a ṣe nínú ẹgbẹ́ yìí tí kò kí ń ní èèwọ̀ nínú mo mọ bí gbogbo ẹni bá ti ṣẹ̀ ó ní jìyà. èsì wàhálà ẹ jẹ́ ká forí korí èmi náà mú yẹ ẹgbẹ́ lẹ́wọ̀ àbí wọn fẹ́ rí kọ́ ẹ ní. bẹ́ẹ̀ ọ̀yá ẹ jẹ́ ká forí korí. ẹyẹ ìmú wílò ní káṣẹ ṣẹ o ọgbọ́mọdé bá mọ̀sẹ̀ mọ́ ní akọ́sẹ́ bàgbà bá mọ̀sẹ̀ mọ́ ní akọ́sẹ́ lórí ọ̀rọ̀ ọmọ mi àjà ni àtorí bẹ́ẹ̀ wì ní o ọ̀kan lọ́mọ àjà ni àtorí bẹ́ẹ̀ wì ẹ̀yin ọ̀làyé ẹ̀bà mi gbà o ìyàwó yé bá wílẹ̀ gbọ̀rùn gbà o ọmọ mi náà jẹ́ èèyàn wọ́n máa rọ́mọ mi láwùjọ lọ́ba lọ́ba wọ́n máa láwùjọ lóyè lóyè kí Tinubu máa pè sípàdé kí Dangote máa pè sípàdé Ògúnwùsì ọba afẹ́kọ̀ọ́ máa pè sípàdé gbogbo ohun alágbára ayé kan máa pè ọ́ sípàdé látòní lórí rẹ̀ lórí àpèsè ogun dààmú wà láti dópin inú ayé rẹ̀ ó ti dọ́ máa gbà lónìí. kí wọ́n rí báyìí a máa fowó wa kiri a máa fowó ó tún dààmú mọ́ ó tún jìyà mọ́ ogun máa bá yí ó ti kúrò láàrin látòdò wọ́n máa mówó nu owó wọ́n máa mọ́lá nu ọlá agbára lọ́wọ́ ọlọ́run ìwọ náà kò jẹ́ èèyàn ó rìn kó dorí àpèsè látòní lọ́wọ́ gbogbo ọba dé ká máa rẹ́wọ̀n ògo láàrẹ ká máa mọ̀ wíwọ náà ti dọ́mọ ayé wọ́n láyé ní dẹ́yìn lẹ́yìn rẹ o wọ́n láyé ní dẹ́yìn lẹ́yìn rẹ o wọ́n rántí ẹ ti gbàdúrà rẹ ó ti rí bẹ́ẹ̀ ah ìyá ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ó ti ah. dọkùnrin. ara mi ṣì nà eegun ara mi ṣe kọ̀ọ̀kọ̀ọ̀kọ̀. Ah. ìyá rẹ ti já jẹun ẹnu ọjẹun ọmọ ẹ jẹ iye ọmọ ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe yín ṣe mo wá fi dá yín lójú pé tí n bá ti lówó à ní ní gbàgbé yín àṣẹ o ti lówó à mo ti lówó tówó mi bá ti wá dé báyìí ìwà ní gbàgbé yín owó rẹ ti rẹ ó ti dé ẹ̀yin náà ti wá wà ní àwùjọ àwọn èyí olówó tagbára ọlọ́wọ́ ẹ̀ ní bọ́ọ̀ tọrọ jẹ mọ́ tagbára ọlọ́wọ́ kó tẹ́ ẹ bá ń fẹ́ ní mọ̀ ṣe fún yín ẹ ṣe mọ̀ mi ẹ ṣe o agbọ́n bí owó ìwọ ló mọ bí o mm, kó wá sọ. alágbára iye mo ò tọ́ lọ́rùn láṣẹ ní kẹ́lò ìgbà ire o àjẹ mẹ́ta. owó ìwòrò owó tí ń wọlé tí ń kọ́lé owó àpèjẹ ló jọra. sàlámàlẹ́kùn bábíyànlá bábíyànlá bábíyànlá bábíyànlá bábíyànlá bábíyànlá. Babiana, Babiana, Babiana, Babiana, Babiana, Babiana, Babiana, Babiana, Babiana, Babiana, Babiana, Babiana, Babiana, Babiana, Babiala, Babiala, Babiala, Babiala, Babiala. Ẹ eh, ya ìsa. Nangode. Nangode àlà. Ẹ̀yin aya mi, ẹ má bínú pé mo kún wá sọ́dọ̀ àwọn bára. Sẹ́yìn téèyàn bá lówó láyé, tó lówó síbi téèyàn lówó dé. Àwọn bára ni ẹ máa wá kí ẹ máa fún wọn lówó tẹ ẹ bá ráwọn ọmọ òrukàn ẹ lọ ọ̀dọ̀ wọn ẹ dùn wọn nú ẹ má sọ wípé torí pé olówó ẹgbẹ́ yín ti lówó ibẹ̀ lẹ́tùn lọ máa náwó sí olówó mi ìfà fẹ́ ṣènáwó ó lè gbé tírélà màálù lẹ̀ fọlówó ẹgbẹ́ rẹ̀ ẹ tó ti lówó tẹ́lẹ̀ bó o ló ṣe wá wò pé àwọn kan ń jìyà ẹ̀yin ò lè mọ̀ ṣùgbọ́n téèyàn bá ń jáde kí ìgboro báyìí yóò rá àwọn tí ń jìyà tínú òun ò dùn àwọn eléyìí ò ti lómi lára sẹ́ẹ̀rí àánú láyé yìí téèyàn bá ti ń ṣe èyàn ọ̀rá àánú gbà mí tó ti yẹ yín èmi ìnáwó mi káàkiri fáwọn tí wọ́n ti rí ṣe o mi ò ní wá máa lọ ná omi kí n tún lọ máa fi kún omi tó ti yẹ yín àwọn tára wọn gbẹ yìí ìnìkan fún lówó kára tiẹ̀ náà tutù padà bẹ́ẹ̀ ni wọ́n ní tó o bá fẹ́ ran ọmọ ìyá rẹ lọ́wọ́ má kó àwọn ọmọ rẹ̀ ọ̀dọ̀ jẹ́ wọ́n máa gbé abẹ́ àbúrò rẹ kọ́ ọ lọ́ọ́ máa san gbogbo owó sábẹ́ wọn ni toró lòsì ègé èrè ọmọ olóṣì ejèrè ọmọ tó ti yé yín nígbà ọba ní ọmọ àbúrò rẹ ọfẹ ràn lọ́wọ́ ọwọ́ á kó gbogbo wọn sọ́dọ̀ ẹ dákun ta ni ọmọ ọba àbúrò rẹ tí ọmọ ọba mú owó ta ni ọmọ ọba ara ń jẹ ta ni ọmọ ọba fọṣọ ilé tòṣì fi tètè kú ṣùgbọ́n tó o bá tọ́jú wọn lábẹ́ rẹ̀ tí ń pè wọ́n ránṣẹ́ inú tiẹ̀ náà ọmọ ọ̀dàn èdè wọn ọmọ yédè tó ti yé yín nítorí náà ló jẹ́ ń kó yín wá bì gbogbo tí mo kó fún yín pátá ẹ̀ ń na tán bì ní ànàsẹ́kù lẹ́nà ẹ̀ ní nínà tó tó lówó tó wà nù lé só ti yé yín kì pa abẹ́ nà o owó wà gbàbírí àlá. gbàbírí àlá gbàbírí àlá gbàbírí àlá gbàbírí àlá gbàbírí àlá gbàbírí àlá. màá fún yín lówó màá tó dùn yín nú ẹ̀lí táwọn náà àjàní ti dé ọláyà mò ń lò ó ẹ̀kọ́ owó mi o látọ̀rí ọlọ́run ọyá ẹnáwó fún wọn ni o ẹnáwó ẹnáwó ẹnáwó ọwọ́ yín o owó kù lé o ọlọ́run má jẹ́ kó yín. gbàdúrà ńlá àgbàdúrà ńlá àgbàdúrà ńlá àgbàdúrà ńlá gbàdúrà ńlá gbàdúrà ńlá gbàdúrà ńlá. ẹ̀mí kó padà lé ẹ̀yin ní ẹ̀jẹ̀ tó fún. gbàdúrà ńlá gbàdúrà ńlá. Adarí àlá. Adarí àlá. Adarí àlá. Adarí àlá. Adarí àlá. Obìnrin títí ọ̀rọ̀ ilé yọ̀, mo délé èrè, èrè ni wọ́n ń bá mi ṣe oògùn mo dágbò ìjà mo fi ìjà lọ mí o. owó aṣọ àbíṣe kí n dáyàtọ̀ láàrin ẹgbẹ́ ni twenty five thousand naira owó aṣọ ẹgbẹ́ tèmi àtàwọn ọ̀rẹ́ mi mú ìbálẹ̀ bẹ́ẹ̀ fún mi. sórí bó ṣe wà yìí kí ló dé tẹ̀yìn obìnrin tẹ̀yìn wà tẹ̀ nítẹ̀ lọ́rùn báyìí níwọ̀ tó dẹ̀ mọ̀kàn tó ṣẹlẹ̀ nínú ilé yìí tó mọ̀ pé kò sí owó kankan lọ́wọ́ wa nínú ilé pé a ní problem pé ship wa six omi tó wá ń béèrè owó aṣọ aṣọ èlò ló ń ta aṣọ níwọ̀ tí máa fún lówó gidi tó máa fi ra aṣọ láàrin àwọn ọ̀rẹ́ ìwọ ló máa gba ìjù láàrin wọn ó wá nítorí aṣọ kán mọ́ aṣọ tó fẹ́ wọ̀ lọ sí pati tó bá tẹ̀ pé pati ṣé yẹ kó wọ̀ lọ sí pati. amúnibú ni ẹran bíi ẹni ẹ. ẹ jẹ́ bá àjàre tí pàtíṣípù tó kọ́ sọ mi ṣé mi ò sunkún nínú ilé ní wọ́n ọ̀sẹ̀ fún bàbá òfin wọ ẹkún mu táwọn ọ̀rẹ́ mi wá ń kí mi bí wàá tẹ́ pé ṣe ni pé bí mo ṣe ni ó ju bẹ́ẹ̀ lọ ó wá di sìn ìkẹfà ń kọ́bọ̀ twenty five thousand lásán lẹ́bẹ̀ẹ́ sí káà ọ̀sùn wa lẹ́bẹ̀ẹ́ sí ọjọ́ lẹ́wà lórí ẹ wo mi ò lè wáyọ kó láàrin ẹgbẹ́ mi ò lè wáyọ kó láàrin ẹgbẹ́ kí ló dé ah, ah, mo mọ̀ fún báwọn ọ̀rẹ́ mi tọrọ bẹ́ẹ̀ ni ẹ̀rù tí bàtà lè fi mi lówó yẹn kò sí gbádùn kò sí gbádùn ẹlòmíì láwọn ọ̀rẹ́ mi ọkọ̀ àfẹnú two fifty thousand naira five hundred thousand naira one million naira èyí ni ẹbí bàtà ọmọ kílódé ẹ̀wọ̀ ẹni ti gbẹ mo nídìí owó mo nídìí owó ẹ ṣàánú ayé mi. lẹ́nu ẹ hmm. o ti ń tójú bọ́lé àwọn ọ̀rẹ́ yìí ṣe gbàṣàwọ̀ ẹnu ẹ̀ ṣe mí mo mọ̀ pé bó ṣe wà yìí o ti fẹ́ máa yan àlè o ti fẹ́ máa yan àlè àbí ìkòkò dẹ̀ ní gbomi kó gbẹ̀yìn. bàbísọ́lá tẹ́ ẹ bá ti lè rí twenty five thousand naira fẹ́mi kò sálàáfíà nínú ilé bẹ́ẹ̀ ni kò sálàáfíà ìjà ìṣe bẹ́ẹ̀ dẹ́ láàrin mi àti yìnyín kí ló dé tó bá lọ́wọ́ lọ lọ́jà lè. àbí wàá gbà. ara ti fún mi sí ẹ ó dàbí ó ti ń yàn lè. ayẹlẹta ó yẹ kí ó yẹ kí ó yẹ kí ó yẹ kí ó yẹ yẹ kí ó yẹ kí ó yẹ kí ó yẹ kí ó èmi tó yẹ pé mo ti ń fún ẹ ní five hundred thousand. mò ń fún ẹ ní one million jù bẹ́ẹ̀ gan lọ láti fi ṣe shopping kọ́mọ́ twenty five thousand naira wá bẹ̀rẹ̀ sí ní wa ẹnu lé mi lórí màá bá ẹ fa àtòrà. obìnrin títí rọra ilẹ̀ yọ ọlọ́run ní fúnni ní nǹkan tí bá ní galẹ̀ hmm, àjẹmẹ́ta. mo fẹ́ gbọ́ mi pípí ẹsẹ̀ mọ́ fún ọ̀rẹ́ mi torí pé wá kí mi léni um, ọ̀rẹ́ mi irú ọbẹ̀ òun ló fẹ́ ẹ̀gúsí wà ẹ̀fọ́ rírò wà ewédú wà o àbí báwo ni. Ah, àǹtí kí ló dé tẹ́ máa sọ pé ẹ jẹun ajẹ́ ṣẹ̀ṣẹ̀ ṣe àwọn ẹ̀fọ́ ẹlẹ́mìí méje tó jẹ́ yí pé ó ní fùkúnú ẹ̀dọ̀ ṣàkí oríṣiríṣi máa bá yín ro àmàlà tó fẹ́lẹ́ bí etí sí ẹ wálẹ̀ jẹun. ókè mi. ẹ eh, o ò jẹ àbí kò sí wàhálà mo Rónkẹ́ ṣáà máa lọ títẹ àti lóhùn jẹun. madam ṣe wa ókè ṣá. wà ókè jàre mọ ókè. <laughs> ọ̀rẹ́ mi má jẹ́ ń joyè ẹlẹ́wù ètù. ọ̀rẹ́ mi ó mà lágbára o mo dúró ní nígbà tí ó wà lọ́wọ́ ọkọ ẹ̀ ẹjọ́ ń fẹ́ lánìí o nígbà tí ó dẹ̀ sí iná ó yẹ kó dúró dè ní. ọ̀rẹ́ mi má yẹ kó sú ẹ àmọ́ tọ́kọ mi bá ti dé màá bá wọn sọ̀rọ̀ wọ́n máa fún ẹ lówó wàá ló máa fi rajà àbí o láì kó máa ná Dubai kó máa dé kó máa ṣé yẹn wà òkè. àbí kí ló fi ṣé o láìkì yẹn. ṣoṣo ọkọ máa ń kù mí. ẹ kú ilé o máa ń kù ẹ. ah ah ẹ ra sàn ẹ káàbọ̀ sàn. olóore mi wà ṣe máa pa. àmọ́ rí yìí àwọn àlejò tó tún ní gbogbo ayé o. Ah, ṣé kò sí ojú yín ìdọ́ọ̀lù? <laughs> Kò sí nǹkan kankan mi. Ọ̀rẹ́ mi nìyẹn. Ìyá kí ni mo rí tó máa pè wọ́n? Ìyá Bísọ́lá. Ok, ìyá Bísọ́lá, ìyá bíbí, <laughs> ẹ pẹ̀lẹ́ ẹ kú ọjọ́ mẹ́ta, gbogbo ilé ń kọ́, ẹ pẹ̀lẹ́. Ṣé kò sí? <laughs> Ìyá Bísọ́lá nílò ìrànlọ́wọ́ wa màá ní. Ó ní kò sí nǹkan kan lọ́wọ́ òun àtọkọ̀ òun mọ́. Mo dẹ̀ ti sọ fún pé kó má wọrí tọkọ mi bá dé màá sọ fọ́kọ mi ọkọ mi máa ràn án lọ́wọ́. ìyá Bísọ́lá mo máa help yín. sòtì mo máa fún yín lówó owó tó tówó ni mo fẹ́ fún yín torí àwọn Yorùbá bọ̀ wọ́n ní tí òjò bá ń rọ̀ lé rẹ lónìí bu omi fún ọmọ làkejì rẹ mu sòtì yé torí wípé tí òjò yẹn bá dá tán àwọn yẹn náà lè help ẹ kí wọ́n bùnmi fún ẹ mu olówó tí fowó ṣàánú làwà so ti yé yín ẹ but ẹ ọfíìsà wà á gba nọ́mbà màmá Bísọ́lá a máa pè yín so ti yé yín a security ni màá rán sí yín nífẹ̀ẹ́ fún yín ní ìṣà owó rárá owó tó tó ṣe nǹkan gidi ni màá fún yín. ojú ò ní tì ẹ ní mọ̀ nira ebi ò ní pa yín ẹ ní dolówó aláàrẹ mi ṣe ọ̀rẹ́ mi dìde jàre èso oníyàwó àwọn ṣe mo dúpẹ́ o dìde ṣé wọ́n ti jẹun ah, eh. ah. Ah, mo ti jẹun ẹ máa jẹun ẹ tó máa jẹ lẹ́ẹ̀kejì nídé tí mo dé ẹ máa jẹ jẹ lẹ́ẹ̀kejì èmi kẹ́kọ̀ọ́ fúnra mo fẹ́ ṣe ń lálejò tó ti yé èmi bàjẹ́ bó ti jẹ́ nìyẹn ọmọ ọ̀dọ́ rẹ̀ yẹn dà. eré ìta àjọ ṣe é gan ọkàn mi ò balẹ̀ yes nígbà tí ẹ pé mo dalẹ̀ ọ̀rẹ́ mi ni fadékẹ́mi tàbí ẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀dẹ̀ rẹ̀ olóore mi ni ọ̀rẹ́ mi tímọ́tímọ́ ni níbo ló ti ń ṣe irú ẹ̀ kí n wá fọkọ ọ̀rẹ́ mi bígbà tí mo dalẹ̀ nìyẹn. mo gbọ́ ìyá Bísọ́lá ọ̀rẹ́ ẹ̀ wo ló dalẹ̀. bù jẹ́ kí n sọ̀n kankan fún ẹ ìwọ fi ti fún adékẹ́mi ilẹ̀ o àmọ́ ni tí ọ̀bá rẹ ran sórí àwọn àbejì tí ẹ jáde nínú kan náà nínú ìyá wọn kan náà wọ́n ń fẹ́ ọkọ ara wọn ká tó wá sọ pé ìwọ àtọ̀rẹ́ tẹ́ ẹjọ́ pàdé lórí ìrìn lásán bẹ́ẹ̀ ni ẹjọ́ pàdé lórí ìrìn ni yé tó wá fẹ́ ọ yé tó wá sọ àṣírí kan fún ẹ so orí Fadékẹ́mi tí wọ́n ń sọ òun kọ́ yẹ kẹ́mi ọ̀fẹ́ láàárọ̀ ọjọ́ ìyá Bísọ́lá ṣé kí n má tàn ẹ́ mm. mo nífẹ̀ẹ́ rẹ gidi mo fẹ́ gbé ọtán ni mo fi sọ lórí. àmọ́ hmm, bẹ́ẹ̀ sọ pé ẹ fẹ́ fẹ́ mi yìí hmm. sí i hmm nǹkan táwọn ará àdúgbò máa máa sọ àbáwọn èèyàn àti pé ilé ọkọ ni mo wà ọkọ mi ò dẹ̀ ṣẹ̀ ní kí ni mo sọ bọ́kọ mi ṣe fún mi tí màá fi kẹ́rù kúrò lẹ̀. ṣe bẹ́ẹ̀ yín ni ẹ̀yin obìnrin jẹ́ kí n sọ kankan kan fún ẹ ètè ń bẹ lọ́wọ́ ẹ̀yin obìnrin nàmbà sísì tiẹ̀ nìwọ́ lọ́ra lọ sílẹ̀ ọkàn wá ẹ̀sùn kékeré kan ọkàn sọ sí lẹ́sẹ̀ tí wọ́n bá pè ọ́ nílé wọn ó sọ pé o gbà tí wọ́n pè ọ́ nílé tìyín náà wàá yarí kanlẹ̀ ilé owó nìwọ́ ń bọ̀ má kù sí ọmọ gbọ́ tí ọmọ kan ni pé ìyá ni ọjọ́ ọmọ tálíkà olówó sóhun gbogbo tán díẹ̀ tó wájọ sí i mm. yabisola mm. màá rẹ mẹ́ka. màá tọ pọ́ńtà yín. torí gbogbo èyí ti bẹ lókè pátá góòdì mo fẹ́ kọjẹ. gbogbo sálẹ̀ máa jẹ́ sliver. ṣé bó ṣe fẹ́ nu mixon wọn máa pẹ̀lú ah. ẹ̀ gbẹ̀gìrì àti ewédú <laughs> ọmọdún ara wọn ah, wo kò o kò kò sẹ́ńtì nǹkan tó da òun àmọ́ mo kàn ń fọ́ fáwọn èèyàn náà ni. má fọ fún wọn má fọ fún èèyàn ìwọ dúró tìkọra tìkọra sotiyọ téèyàn bá kọ lùgò rẹ kọ bẹ lẹ́sẹ̀ kẹjì ọmọ ṣe tùlù tùlù sotiyọ torí pé nothing spoil kò sí ní tó bàjẹ́ kí wọ́n máa gbowó mi kí mi máa mú yan ẹ́. máa wọ ojú àbí kò n wo ọ dalẹ̀ wa fi dalẹ̀ ni bẹ́yàn bá dalẹ̀ yọ dalẹ̀ irọ́ ni ẹ máa papẹ́ tọ́ bá dalẹ̀ ni dalẹ̀ kò ní rẹ ní. ìyá Bísọ́lá mo ti gbé ọtán. Ọlọ́run ti kọ́ wa máa ṣe Ọlọ́run ti kọ́ wa máa ṣe. ìyá lọmọkùnrin yìí ẹ̀rí ọ̀rẹ́ mi tímọ́tímọ́ ìyá Bísọ́lá tight friend ni mí o. ìyá Bísọ́lá. bẹ́ẹ̀ni. sọ ń pè ìyá Bísọ́lá. ìyá wa ẹ mọ̀ kẹ̀dẹ̀ máa wo èmi ló wá bá o ó ní kí n ràn án lọ́wọ́ mo ní kó ní sùúrù kọ́kọ́ mi dé kó tọkọ mi máa dé ó máa ràn lọ́wọ́ tó kí n wá mọ̀ ni ṣé mi ní ràn lọ́wọ́ jẹ́jẹ́ lè wá lọ́mọ yín ó wọ́n ti lọ́wọ́ pàdé ẹ̀ ó lọ́sùn wọn lọ́wọ́ àbí sọ́ra olúmọ mi là á ké sí ọmọ ṣe àti tó yín létí. sẹ́rẹ̀ yóò béèrè kẹ́ ẹ bá fẹ́ sí síkù ìyá máa fọwọ́ romú kó bá ní nǹkan kan máa gbà lọ́wọ́ ọkọ rẹ̀ sọ gbọ́dọ̀ ó gbọ́dọ̀ lọ tààràtà kan mọ́ ọ̀rẹ́ mi ìyá bísọ́lá ń bìjẹ́ epo ọbọ̀ ó sì á máa fọ́ rẹ̀ rẹ̀ sóbìnrin ti tán lù ní kọ́sẹ́ ayé ọ̀rẹ́ rẹ̀ gan-an lọ́lá kù ọwọ́ yèsì lọ́mọ ayé ń bá wo kó là kó lẹ́kọ̀ọ́ mo jèrè ọmọ tèmi o ọmọ mi ìsọnídọ̀tí ìsọní rádaràda ọwọ́ yèsì lọ́mọ ayé ń bá káàrí jàre ọkọ mi àjà ni àtòrí bẹ́ẹ̀ wọ̀rọ̀ lówí ni mo ti jẹ́rìí rẹ̀. ìyá àjà ni ọ̀rọ̀ tí àṣàkẹ́ wa sọ fún yín kò kúrò o ẹ wo òun ló mú ọ̀rẹ́ wa ó ní kí n bò ràn lọ́wọ́ owó tó tówó ni mo gbé fóbìnrin tá à ń sọ yìí ẹ jọ kí ló fẹ́ gẹ́gẹ́ mi nígbà bá gbé adúrú owó yẹn fún ọ̀rẹ́ tiẹ̀ èyí jẹ mí gbé tó ti yẹ yín gbogbo tó sọ fún yín yẹn bó ṣe rí nìyẹn màá dẹ̀ fẹ́ ìyá Bísọ́lá ah. bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ màá fẹ́. irú yẹn èsì láyé bàbá rẹ̀ bàbá rẹ ṣerú ẹ̀rí èmi náà ṣe gbọ́ rí. ìyá àjà mi àsìkò àwọn bàbá mi ti lọ àsìkò tèmi ni mo wà ṣé ẹ rí owó tèmi nìyí ọlọ́run ló fún mi lówó mi ọlọ́run ló ṣe owó mi fún mi ṣé mo fògùn owó ni mi ìtọ́rọ owó lọ́wọ́ àjẹ́ mi ìtọ́rọ owó lọ́wọ́ ọ̀ṣọ́ mi sì lọ́dọ̀ àwọn ọlọ́sùn kí n lọ tọrọ owó ọlọ́run ọba mi lọ́kọ owó mọ́ mi ń sì ní dọ́jú alẹ́ ni ṣé wàá rí owó tí mo ní èrò ìyá àjà ni <laughs> ìtí ọ̀sẹ̀lẹ̀ rí yóò mọ̀ ṣẹlẹ̀ ní olóyè olówó sohun gbogbo tán ìyàlẹ́ òjò ọmọ tálíkà tó ti yẹ yín. etí ọ̀sẹ̀lẹ̀ rí ilé mi ò máa fowó tèmi ṣe. ó tọrọ owó lọ́wọ́ oṣù ó tọrọ owó lọ́wọ́ àjẹ́. bẹ́ẹ̀ni ṣe rí ìyá Bísọ́lá yẹn máa fẹ́ ebó rẹ ẹ ló pè ṣe ẹjọ́ ọmọ ẹ̀yà ni ẹ̀yìn sọ ọmọ ẹ̀yà ṣe rí owó òtòwó ni kéèyàn ọmọ fẹ́ mọ fẹ́ ọ̀rẹ́ nìkan. èyí á máa fọ́ rẹ̀ méjì èyí á máa fọ́ rẹ̀ mẹ́ta èèyàn máa fẹ́ mẹ́rin kódà ìbejì tó jáde nínú ìyá kan èèyàn lè fẹ́. ẹ̀yin kò ní olùwọ́ ọmọkùnrin yìí ó lè ní ẹ àgbàyà. ebi mo jà wọlé ẹ ló lè ní ebi mo jẹ ẹ ló lè ní. píẹ̀ ah, ah, níjọ́ tá a lọ ilé ọ̀rẹ́ mi alága rosco ìyàwó èlò la bá ń lé ẹ. márùndínlógún. fifteen àbí ẹsẹ mo ti wá wọ twenty five. yóò wá kí ẹni báyìí. èmi ìwọ twenty five. ọmọ kú oríire o ìwà afá àdọ́ta ṣé ọmọ Yorùbá lọ́wọ́ bàbá rẹ̀ ṣé ìwọ ọmọ Yorùbá oníbà ti sẹ́wọ́n ẹnìkan sí rí ojú rẹ̀ àríwọ̀n ẹnìkan rí rí. ẹ wo owó òtòwó lójúmọ́ rí nǹkan ojú mi ò lè rí rẹ́dẹ̀rẹ́dẹ́ bó ṣe jẹ́ nìyẹn àṣàkẹ́ tó bá ti ní kí ìyá Bísọ́lá ọmọ ọ̀bọ̀ ẹgbẹ́ inú ilé yìí wà á páàkì ẹrù ẹ kúrò nínú ilé yìí ìyá Bísọ́lá máa gbé ìyá rẹ̀ kì í ṣe ilé ẹ̀yọ́ kan ni mo gbọ́ ilé wà ní ilé wà lájà bóyá kọ́ ọmọ lọ sí ti lẹ́kì tàbí àjà kó lọ́ mọ́ gbé bẹ́ẹ̀ bọ̀tí inú ilé ilé mi àti Abísọ́lá jọ máa gbé tó o bá faramọ́ ẹ jọ sorogún tó o bá faramọ́ work out. èmi àti Abísọ́lá làjọ máa gbé bí àṣàkẹ́ mo fẹ́ kórìí o. wo àtọ̀yí bẹ́ẹ̀ wò ẹ̀ sojú èmi ìyá rẹ̀ sọ́ọ̀ àbíkẹ́ ìbá tẹ̀lé bí ọ wọ́n bá fi jẹ́ èmi mo jọ ìdùnnú jọ. well done. yes sir. làwẹ̀ dán o mo wẹ̀ dúpẹ́. ìyá Bísọ́lá olúwa mi. àwọn èyí gbádùn bẹ́ẹ̀ ni èyí tó kù mo fún un. Hmm. ìyá Bísọ́lá ìyá epo. Ah, ó ṣì èrè ni ah, ṣé mo dákú ni èrò ni jàbútẹ́lá jàbútẹ́lá kí ló ṣe ìwé gan-an kí ló ṣẹlẹ̀ ọkọ̀ báńkì tó hàn yọ ó ṣàlò ó lọ ọmọ bẹ́ẹ̀ ni ó lò ó tí wọ́n bèèrè lọ́wọ́ ẹ̀ wà ní òsì wà ní kiri kan pé lọ́tọ́rí ẹ̀ náà mi ò sí fọ́ọ̀ṣì mo ti ń bá tèmi lọ nìyẹn ṣe ti gbọ́. ìyá Bísọ́lá ibi ló ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn torí pé àwọn sójà wà wájú mi ló ti ń bá mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ìyá Bísọ́lá ẹ̀yin obìnrin ẹ̀ máa lọ́rùn o. àbúrò ní o fagun wà. jẹ́ kí n sọ nǹkan kankan fún ẹ torí mo mọ̀ wò pé ìwé aláwìyé lẹ̀ mọ́ ọkọ̀ ọ̀ràn yín hmm, tó forí tì tó ti yọ wọ́n wulẹ̀ kọ́ sórí jìnnà ọmọbìnrin yìí lọ́wọ́ òfin ọmọ ọlọ́ọ̀tì lu kọ́dẹ́ẹ̀tì ọkọ̀ jálẹ̀ ó lọ bá mi lọ ní àlọ tó ti yé ọ. ẹ̀jẹ̀ wa bọ̀ lẹ́rù àríwé eléyìí àfi dẹ́rù bọ lọ́rọ̀ ni sọ́gbọ́ hmm. díà. ẹ hmm. ọ́fíìsà yes sir this na baggage or luggage. ṣe baggage sir. baggage sir. it's a baggage. báàgì ẹrù ẹrù. carry on baggage come out. yes sir. carry am carry am ọjà lọ jáde ọjà lọ jáde ó lè rú ẹ lójú. torí lè fẹ́ fa wàhálà kan tó fẹ́ fa fìràkù tó gbọ́ tó ní orí olùkọ̀yà mọ̀ ń bẹ́ lé fún ọ tó ti yọ ìfowó sọ́dà kìsà ni. ilé burú bí ego ti léwé àti ọmọ akówọ́lá. ìyá Bísọ́lá. àwọn obìnrin mi ò mà lọ́rùn o níwọ̀ tí mo fẹ́ níṣu lọ́kà tó jẹ́ pé gbogbo ìgbésí ayé mi ọwọ́ ẹ ló wà torí pé condition kékeré kan sáré ṣẹlẹ̀ mo wá di pé kíní kan ah mi ọlọ́run mẹ́jọ tó máa dá fún ẹ. sọ pé ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí pé torí pé mo jọmọ kékeré ṣe irú nǹkan tẹ́ ẹ ṣe ò dáa ẹ má bínú ṣe tẹ́ bá ti wàá fẹ́ kó ẹran yẹn kì í ṣe pé kí ẹ wá kó ogun sójà ah, sójà la pé o ẹ wá gbé ẹ wá kó sójà lọ lè dàgbé wá lọ fi kó ogun ẹran yín bọ́ síta tẹ́ bá fẹ́ kó ẹrù yẹn máa kó o ẹ ṣàmọ̀ bí tẹ́ ẹ ti jọ bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ ah mo mi ò lọ ó ká mi lára gbọ́ ìgbà tí mo gbọ́ tí mo dé láti school I was not happy about it. ẹ jọ ṣó ti délẹ̀ sórí àwọ̀ mi tó ń wò yìí kò bá ṣe àtòṣìmúlẹ̀ o tó bá tiẹ̀ kéré ṣọmọdé máa ń fọyàn lójú ni bàbẹ̀rẹ̀ owó orun lọ́wọ́ bàbá ẹ̀ á ní òsì bàbẹ̀rẹ̀ owó ọbẹ̀ á ní òsì bàbẹ̀rẹ̀ owó ata á ní òsì lóòótọ́ náà mọ̀ pé kò ní mọ́ ni o torígbà tó wà àjọjẹ ni kò ní ṣe tó láwọn. pàdébẹ̀ ah! sí mọ́ yẹn ayé òsì ní sùúrù lérè mọ́ ọlọ́run ṣògo láyé ta sí mi ò lè wá kú sínú iṣẹ́ àtòṣì èmi àti bàbá ẹ̀ àjọ mulẹ̀ adélayé la pàdé so tí mẹ́tò bá sọ pé mi ò ṣe mọ́ ń sìn yìí mo ní right sí opinion mi so má challenge authority mi ṣe ti gbọ́ pédé eh, tó bá jẹ́ pé ti sójà tí mo kó kó ẹrù lé bàbẹ́ ẹ̀ tó bá pè ló bá bí ẹnu má bínú ṣó ti gbọ́ gbá ò ló ń kó bọ̀ ọ̀nù lé. Ah, ẹ wò mú mi mi ò ní ẹdílé ọkọ yín mú kémi náà délé bàbá. ẹ eh, mo ti gbọ́ màá délé ọkọ mi mú eh, kó tó máa wá lọ ṣogbọ́ tèmi kìíní bá pè é kó pè mí lọ́mọ àlè mi ní wá wú ẹ̀ kọ́bọ̀ mi dẹ̀rẹ̀ mi ò ní sẹ́ǹdì ẹ̀ sí. mọ́mí ṣé ó ti wá le tó yẹn. ó lè jù bẹ́ẹ̀ lọ o. ṣé o mọ̀ tán mọ́nàmọ́ná. bísọ́lá màá ẹ tó bá délé kó lọ bí bàbá ẹ léèrè ṣó ti gbọ́. má pe nọ́mbà mi o. ṣó ti wá le tó yẹn. ó lè jù bẹ́ẹ̀ lọ tó bá lè wà wá mi tí mo wà kí wọ́n lọ máa gbádùn kó máa jẹun àsìkò kó máa wọ́n tó àsìkò. ẹ wò ká má purọ́ fúnra wa àwọn ìyá mi ló ń fìyà jọmọ àwọn òjijì fì í àwọn arúgbó aṣọ má balẹ̀ àwọn ìfúnnilédè ẹ̀sìn tí ń gbòdì di ẹni lọ́wọ́ ẹni ni àwọn olóbìnrin dúdú rẹ̀gírẹ̀gí tí ń bẹ nígbó alájàlẹ̀ wọ́n fẹ̀yìntì gé o ṣe wọ́n wá kásẹ̀ kọ̀rọ̀ àwọn ní dáṣẹ́ rí àfọmọ́ ẹ̀ ọ̀dọ̀ wọn ló ti fẹnu kọ́ ọ. ẹ ẹ bàbá káti ẹ̀ gbà pé ọ̀rọ̀ ti rí báyìí ẹ pé ọ̀rọ̀ tó wà lẹ́yìn ti di ọ̀bẹ gbé ọmọ lọ́wọ́ ọmọ sọ̀bẹ nù ọ̀bẹ ti ṣe tó fẹ́ ṣe ẹ jọ kí ni solution lórí nǹkan tó wà lẹ́yìn ẹ jọ ẹ bá wá nǹkan ṣe sí i ṣé ní ojoojúmọ́ aláyè ti sú èmi ojoojúmọ́ báyìí ló fi ń lálàá téégún ò bá le lálẹ́ yìí <laughs> òkú máa le lọ́la ẹ wo ìjọ wo la fẹ́ ṣe lè dà bàbá ẹ ṣàánú wa ẹ jọ ẹ bá wá nǹkan ṣe sí i mi tí ẹ lè sùn mọ́ lálẹ́ torí tí bá fi lè díjú báyìí àwọn òkú ló ń lé mi. ọ̀nà àbáyọ wà nítorí kọ́ńgó báyìí là gbóhùn agogo gbàgàlà gbóhùn àjà ẹnìkan ò ní fi àjà káde ìlú ẹ gbádùn ọ̀rọ̀ mi nǹkan kan lè ṣe fún mi ẹ rí ẹ wà ọ̀nà tẹ́bi lọ túbá lọ́dọ̀ ìyá yìí bẹ́ẹ̀ bá lè túbá lọ́dọ̀ rẹ̀ tó ti gbẹ̀bẹ̀ yín ah, ọba kan nítorí ibi abábágun ìlà ń bá sọ̀kalẹ̀. bàbá ah, bàbá bàbá ẹ wo ìyẹn ò lè pọ́síbù o ṣé ni màmá yẹn burú gan wọn tiẹ̀ ní fẹ́ rí mi rárá ẹjọ́ jẹ́ ká ṣe wọ́n kó disappear sí bíbá kí n bẹ̀ wọ́n bíbá ẹ̀ ah, àbíkẹ́ fún mi nǹkan kí n tó sẹ́nu kí n fi lọ bẹ̀ wọ́n àìjẹ́ bẹ́ẹ̀ wọ́n máa lé mi dànù. sẹ́mi tó fún wọn ní nǹkan àwọn ti rí i ìwọ mọ̀ pàmì ń bẹ lára àwọn ni. mo gbé kó kó ńlẹ̀ kó lọ lẹ̀ haúsá àwọn tí ilẹ̀ haúsá wọn ni ó bẹ̀rẹ̀ iṣẹ́ lára rẹ̀ kó wá kó ńlẹ̀ haúsá kó wá kọrí ìlú òyìnbó <laughs> àwọn tó ń lójú burú ju tilẹ̀ wá ń bí lọ ó bẹ̀rẹ̀ iṣẹ́ ni. ok bàbá ẹ má wọrí a máa wá bá a ṣe máa lọ bẹ̀ màmá ṣùgbọ́n a máa wá wọn wá dé máa lọ bẹ̀ wọn. tẹ bá ti lọ bẹ̀ wọn kẹ́yìn náà tó débẹ̀ èmi náà ti wéjì kẹta wọn ti mọ fún oṣù lọ tẹ́lẹ̀ hmm. ṣe gbogbo ẹni abárí ńlá ń sọ̀rọ̀ sí kì í ṣe gbogbo ẹni abárí ńlá abú kódà kó má jágbàlagbà kó jọmọ pín ní sí ẹ mọ bó ti jẹ ẹ. ṣé tabaṣà ti bẹ̀ wọn kò ní sí wàhálà mọ́. ayé ò gbẹgbẹ ẹ fọkàn yín balẹ̀ àmọ́ ó kàn dídọ́dọ́ kẹfẹ́ náà yín lọ túbà lọ́dọ̀ ìyá yín lọ ẹ mọ̀ wọ́n. ààrẹ ẹnu wọn sọ pé olówó kan bínú olówó kan bínú bọ́ọ̀lù sọ pé ọgọ ọgọ́rùn-ún símẹ́ǹtì lẹ́nu ọlọ́ra àádọ́rin àti márùn-ún. bàbá olóyè tí ló tẹ̀ pariwo. àwọn olóògùn kúté ọbẹ̀ kò kó kiri ni. bó ni ọjà iṣu ẹ̀ta. sweetie. I miss you. miss you too. mo sọ fún yín pé kí rárá máa pariwo torí health yín. àwẹ̀rẹ̀ ni ẹ bẹ́ẹ̀ ra wèrè fún mi ẹ ti lè ra wèrè fún mi tó ti yé yín. dálì mo ti ní kẹrọ máa pariwo tori bp yín tori health yín. ọlọ́mọdé erógun tí wọ́n tà tààkì ọlọ́mọdé erógun tí wọ́n tà tààkì wọ́n fẹ́ pò bóòkì mi ni. Ah, táǹtà tààkì kọ́ àtàtàkì ló ń tà. kọsá táàkì ọlọ́mọ̀jẹ̀ rí tó ti yé. Ah, ah. ẹ ti ẹ mí sí mi látàárọ̀. mo ti mí sí ẹ mo ti mí sí ẹ ọlọ́run kápátọ̀ rẹ ló ti mú mí sí ẹ gidi ọlọ́run ó ti ẹ̀sẹ̀sẹ̀ ń ronú pé ìrìn ah, ìyá Bísọ́lá torí ọwọ́ rẹ mo fẹ́ jẹ lónìí ìwọ́n mo fi ọ̀dá lóúnjẹ fún mi síbo làwọn. Bísọ́lá yín nìyẹn ó yá kúlẹ̀ kó kọ́kọ́ mi. ọmọ rẹ. ọlọ́mọ mọ̀ ìjọ ọkọ rẹ̀ fún mi ṣe rán dàrẹ́dà kí ló fẹ́ ṣe lọ. bàbá ẹ jọ ẹ má kí ló ṣe mọ́tò yín tó break down sí. ẹ bẹ́ẹ̀ kò ìkẹ́kọ̀ọ́ sáàmù tí mi gbé ọ kúrò lórí bàbá ṣe ẹ̀yà wèrè ni èyí mọ̀ pé mọ́tò tí yín ò da ìwà gbé jáde pé ẹ fẹ́ máa fi ṣe taxi fry uber. ẹ wèrè bíi ibo ọkọ̀ yọnu sí àdìpé ṣé ń wọ̀ ya wèrè. ṣé mọ̀ pé ìjì mọ́tò yóò da kẹ́ tó gbé jáde nínú ilé ni ẹ wo gbogbo make up tí mo ṣe ṣé mo many hours ló take mi láti ṣe make up ojú mi ni. yóò jẹ́ yóò jẹ́ sọ kankan fún ọ tẹ bá nírú mi lé o ní bá wájà jẹ́ lẹ́nu o dákun sẹ́mi náà lè jí láàárọ̀ kùtùkùtù kìkì ìsìgbàgbọ́ jáde nínú ilé kí mi náà wá pé wọ́n mọ̀ fi pàwọ́ láìsí pọ́kọ̀ dáa kò dáa àdúgbò lè yí ọmọbìnrin ṣe máa ṣe báyìí. ọmọ ẹ lọ sí pé ọmọ ẹ sálámì tẹ́ fi ń pè mí nìyí pé méjì. kì í ṣe ọmọ ẹ ìmí ọ̀jẹ̀ ni ó sùn bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ àbí ìpàdé ọmọ ọlọmọ eléyìí ah, ah. ọ̀ọ̀kọ lẹ́kọ̀ọ́ lé látọ̀fọ́ tírèènì ni ẹ́ ìmí ọ̀jẹ̀ ni ó sùn. nígbà tí mo wà ní ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀hún tí mò ń káàkiri tí ò tí ì sòwò tí mò ń wà káàbù mo gbé ọmọ ìjọ kan lọ́kọ̀ bá yọnu kò sí tọ́lọ̀ yóò sọ tán ó mi mí wégi ó fi mí wọ́pẹ̀ kò sí tí ò sọ tán. ẹ má bínú ẹ. pèsè sí níbi kan. ó yẹ kúnlẹ̀ kó bẹ̀ wọ́n jàre àdàgbàtà máa sọ fún wọn náà nìyẹn. ẹ̀kọ́ ilé tó gbà yẹn wà á nínú. kò ní bàbá gidi. ó ní bàbá rere òun ló yọ ọmọ àlè fúnra rẹ̀. ìdàbálẹ̀ ìjò òní lọ́nla ìjọ ti bẹ́jọ ní ti fàyà àwọ̀ ìkólé ẹ̀rí ọ̀ràn kankan ẹ̀yà yìí kò lè bá ń gbé. Ah! bẹ́ẹ̀ ni kò lè bá ń gbé ẹ ṣàmọ̀ pé mi ò lè filẹ̀ òun nìkan náà ni mo ní ọkọ mi jọ torí Ọlọ́run ọkọ mi àjàdí àtọríbẹ̀wò jọ torí Ọlọ́run àtọríbẹ̀wò ọkọ mi dáríjì ọmọ ẹni ah. torí Ọlọ́run. ìjọsẹ ẹ dáríjì mi máa bí ọmọdé ló ń ṣe mí ẹ jọsẹ. Ah, lówó orí mi àjàdí kọ àtọríbẹ̀wò bàbá mi jọ ọkọ mi. ìfẹ́ tí mo ní sí ọmọ lágbára o torí tí n bá nífẹ̀ẹ́ èèyàn tó bá wọ bàtà lásán ìmọ̀ nífẹ̀ẹ́ rẹ̀ ni béèyàn bá sì gbàgbé ọ̀rọ̀ àná kò ní rẹ́nìkan àbá ṣe é dìde kó o jókòó. ṣùgbọ́n sọ fún un kó máa máìmù ẹnu ẹ̀ máa máìmù ẹnu ẹ̀ kó o máa lọ sọ̀sọ̀ sí yàn kí ṣe gbogbo èèyàn lè yé sọ̀rọ̀ sí kéèyàn má ba àrìn sọnù. Rónkẹ́ Rónkẹ́. ọ̀dọ́ tá a bá kàyàn lówó nìyẹn. Ah, lórí ibi sí ń ṣe bí jóbélé. alábòsí náà dé. ìgbà tó dé ń lọ yọ gẹ̀ bá ń wo ó fúláàtì ńgbà tí ó dé ni. rárá ọ̀gá o tí mo ṣe wá láti ilé wa rèé o. ẹ mọ ọwẹ nu. kí lẹ́yìn náà tí wàá wòde gbogbo ìgẹ̀ yìí. ìyá ń lẹ́nu àti lálejò tuntun bí sọ́lá nu ọmọ ìyá yín yóò mọ̀ bá wa gbé. ẹ ra o. sọ̀rọ̀ rí yàrá tó lẹ́sì sí ọ̀dọ̀ mi tó lẹ́sì sí yàrá mi ibẹ̀ ni ẹ lọ́ọ́ bá bá dírẹ́sì ibẹ̀ ni yóò mọ̀ sùn tó ti yé hmm, kẹ́ ẹ wá jọ wọ kísìn lọ bísọ́lá ìwà àtúrò kẹ́ ẹ jọ wọ kísìn lọ kẹ́ ẹ lọ dáná kẹ́ ẹ gúnyán kẹ́ ẹ ṣe bẹ̀. kẹ́ ẹ jẹ káyé yín ọmọ ẹ̀dá sọgbọ́ ọmọ mi nù ọmọ mi lè kàn sí kò ní pẹ́ yẹn kù ẹ fọ́n bọ́lọ̀ pé nǹkan yẹ kí mi ọgbẹ́ dandan ló yọ èmi tí ì sùn ṣé àwọn àtúnṣe ṣé àtún wà lámì mọ́lẹ̀. ọ̀rọ̀ ẹ wù màmá ìgbà tó di pé eégún ń lé mi òkú ń lé mi lójú oorun ni àwa lọ síbì kan mo wá ní pé mo ti fẹnu kọ mo dẹ̀ mọ̀ pé mo sọ̀rọ̀ sí yín gan mo hùwà tí ò dá sí yín mo mọ̀. ó ṣe ẹ̀yẹ́ mi ní bí ajé fúrẹ́ẹ̀ṣì ní ẹ bá pẹ̀tọ̀ ìyá àjẹyẹ wá bẹ̀. rárá o in fact wọ́n léyìn lè dájú ilé ayé yìí wọ́n ní pé mi ni mo ṣọmọ burúkú mo wá wò pé ọmọdé ò lè mẹ́kọ́ jẹ kó má ra lọ́wọ́ ẹjọ́ ìyá mi ó ti rà mí lọ́wọ́ báyìí ẹ ṣàánú mi ẹ má bínú sí mi ẹjọ́ màmá. bàbá mọ̀ gbà bàbá mọ̀ gbà bàbá jà mí wò ní kára mi bàbá mọ̀ gbà wẹ́ẹ́ bá a bá ṣẹnu kọ́kọ́rọ́ tó a pè mí lájẹ èmi jẹ́ ọ o ǹdọ́ lóhùn o. Ah, màmá ẹ mọ̀ pé èmi èmi ṣọmọ dáadáa sí i ẹ jẹ̀sọ́ máa ń sọ pé láìkì mi gan ẹ jọ nítorí tọrọ ẹ wọlá mi. ẹjọ ìṣàánú mi ẹjọ. máa ń dùn o tí wọ́n á máa ń dùn mí o tọ́lá ni ọba sínú ti bẹ́ẹ̀ lẹ́yìn ah! mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ lórí rẹ̀ ni. ọlọ́run ti kọ́ lórí wọ́n yẹ mọ́rí lọ́kọ́ mọ́ mẹ́wàá lọ ìwọ lẹ́wà ìwà dùn ọ́ ọ̀níwà kan agánigàn hmm. èmi ni wáṣíwáṣoṣo lọ́ngó garagara ìbáṣẹ́nu ilé bàbá tó ti bí àbílẹ̀ yá kọ́ wá fi mí ṣe gan-an mọ́ kọ́ fi mí ṣe gan-an mọ́ ṣáà máa gùn mí káàkiri. mara grandma. ẹ má bínú. omi dáadáa o tí wọn bá ní wò lágbára irọ́ mo pa ó mi ṣàṣẹ̀gùn pọ́npẹ́lẹ́ mm-hmm. ṣùgbọ́n agbára tèmi agbára túnde jáde ṣùgbọ́n ẹ rántí pé bá a ṣe lágbára túnde jáde náà lálẹ́ ìdáàfin fúnyàn lẹ́gbà pààrà pààrà ah. fọmọ aláìgbọ̀rọ̀ èmi sọ̀rọ̀ pé mo mọ̀ pé wọ́n lọ pariwo di ẹ̀mí méjì ah. máa dáhùn o ìkúrọ̀ nù. ó ra ìparọ́ o. <laughs> nígbà tá a lè fẹ́ yín adìẹ tán adìẹ mi ṣẹ̀ṣẹ̀ yé ṣáà pé mo mọ̀ pé wọ́n ní. Ah. ẹ ṣe o ṣe ogun yẹn lóòótọ́ ni. ibi ìgbà ìmọ̀ ni o. èmi ò wà bínú mọ́ o o sì gbà o ó látúnṣe ṣùgbọ́n pẹ̀lú àdéhùn. ẹyà màmá máa ṣe. àkùkọ tó ń bọ̀ káàkáà tó dé dúdú méjì lọ èkì bí bẹ́ẹ̀ kọ́. Ah ẹ̀mí rẹ̀ lọ ike. mama ẹ má jẹ́ kí n fẹ̀mí ìdíṣẹ́ rí tó bá ń darọ́ ọ̀la àárọ̀ kùtùkùtù ọ̀la èmi ni màá wá fẹ́ àwọn adìyẹ yẹn jí. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ẹ wo mama bí o ráyè gan mi personally máa lọ rà wá fún yín. ṣùgbọ́n ẹ má wò ó ẹ má bì í. àtúrọ̀rọ̀ mọ́ àtúrọ̀ ẹgbẹ́ mọ́ mi ọ̀rẹ́ lónìí. ẹ àdúrà tí ń gbà kọ́tọ̀ sẹ́dí ẹ̀ lónìí mọ́ra díẹ̀ wọ. ẹ máa ń mọ Bisola. Màá. Nípa ọ̀rọ̀ tí mò ń bi ẹ́ náà. Òkú òkú lọ fara pamọ́ fẹ́ni tó máa wọ̀. Ni mo ṣe mú ẹ wá síbí báyìí. Ni mo ṣe fẹ́ bi ẹ́ gẹ́gẹ́ bí ìyá sí ọmọ. Bisola ta ló fún ẹ lóyún. Ẹ ẹ ẹ. Wo tí báyìí bàtà lẹ́sẹ̀ máa fọ́ orí ẹ̀ dànù Tọ́lá fọ́ lẹ́yìn mo bí ẹ lè rè Ó ṣí ni. Mo ń ṣe jẹ́ ìlú. dáàdì. dáàdì ṣe ló rọ̀rọ̀ tí mo ní mo fẹ́ rí yín fún lẹ́fi ní kí n tún wọnú bedroom wa. Ah, ah, Bísọ́lá ìwọ ló sọ fún mi wípé ọ̀rọ̀ tó fẹ́ rí mi fún pé secret ni o ò fẹ́ kẹ́nìbọ̀dì kò tiẹ̀ ẹ̀ à ń tà ń sọ rárá wípé o ò fẹ́ kẹ́nìbọ̀dì gbọ́ tà ń sọ. Ah, dáàdì kò wá lè tó yẹn <laughs> bẹ́ẹ̀ ni ṣe rí ọ̀rọ̀ tí mo fẹ́ bá yín sọ kò lè náà ṣé mo ṣe ń lọ nígboro pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi tí mo fẹsẹ̀ rìn tó mọ̀ pé ìyá mi fẹ́ olówó mo dẹ̀ fẹ́ kẹ́ bá mi rà bó tiẹ̀ jẹ́ bí mọ́tò kékeré kan kí ni wọ́n máa fi ṣàkóńgbòrò at least káwọn girls lè mọ̀ pé big girl ẹ̀mí náà. <laughs> bíbí mi ọmọ ń gbádùn <laughs> pé o fẹ́ di big girl kí wọ́n mọ̀ pé inú ilé olówó ló ti ń jáde Bísọ́lá o ti ra ká. Ah! <laughs> tiraka. I trust you. Ah, ṣé o. Wàláì mo fi ọlọ́run ṣe rí. Ibi tí màá ti kọ́kọ́ bẹ̀rẹ̀ fún ẹ, mi ní ẹ̀rọ ọkọ̀ kékeré fún ọ. Lexus ni màá kọ́kọ́ fi tẹ́ǹdì. Ah! Lexus! Ah! Ọ̀rẹ́ mi kan ló rú ẹ̀. Ah! Dadi! <laughs> Ah! ah, ah ó kéré nínú iṣẹ́ ọlọ́run. Owó ń bẹ́ ńlẹ̀ tí ọ̀rẹ́ mi náà. So ti yẹn sìn, màá nà fún ẹ. <laughs> Eh, Bísọ́lá. Sá. Ṣùgbọ́n àwọn àgbàbọ̀ ìwọlé kéré wọ́n máa pa àwọn òwe kan wọ́n máa sọ wípé gbà fún rájí ẹni gbà fún gbàdà ọmọ oko tó máa jẹ búrẹ́dì á fèsù ránṣẹ́ lé. kò yé mi sà. lọ sórí ìtí ń bẹ lọ́kàn fèmí sí wọ tí wọ́n bá ti ṣe fèmí. lexus yẹn kéré o máa ra jẹ́ẹ̀tì fún ẹ. dadi kí ló kí lèmi wá lè ṣe fún yín kò sí. kò lè yí ẹ náà ni mò ń là bọ̀ torí nílé nílùú ọ̀fà tẹ́yẹ̀ bá là lọ́gbọ̀ọ́gba yóò dìjà wọ́n ní láàárín buure ìkan ọgbọ́dọ̀ ju kan ló ti yọ nísìn Bísọ́lá torí ó ti tójọ́ mẹ́ta tẹ́mi gan ti fẹ́ rí ẹ̀ torí mò ń lá àwọn àlá kan àwọn àlá ò wá yé mi àlá yẹn ti fẹ́ kọ́mọ̀ bíi kí n rí ọ kó o ti sùn lórí bẹ́ẹ̀dì bóyá kó o tiẹ̀ sùn lé mi lórí ọ̀kẹ́ mi kó o sùn lé ẹ lórí má wò pé kí ló fẹ́ ṣẹlẹ̀ láàrin èmi àti Bísọ́lá ṣùgbọ́n ibi abáṣe fẹ́ gbé obì sí tó o bá ti wù ú bẹ́ẹ̀ kéèyàn ọmọ jẹ́ lọ ni Bísọ́lá mo lè fẹ́ rẹ. Ah, dadi ah, ah. ṣé èyí mọ̀ pé step dad mi lẹ jẹ́ ni irú etí wo lẹ fẹ́ kàn fi máa gbọ́n ta pé eh, ọkọ mọ́ mi o eh, ọmọ wọn o wọn jọ kó dáa mi ò lè ṣòro ẹ̀ ṣé mọ̀ pé mọ́ mi àbínú sí mi ni. màá gbọ́ Bísọ́lá ìgbà tí wọn náà sọ̀rọ̀ jáde ní step dad step dadi ni a máa ṣe pé mi gangan ni mo bí ẹ ni ojú ọ̀fẹ́ rú ẹ kó ayé ń ṣe rú ẹ bẹ́ẹ̀ ni bisola mo nífẹ̀ẹ́ rẹ. jet mara jet. mara jet fún mi. dadi mi. owó owó wa bí kò sí tí o ṣẹlẹ̀ rí tẹ́mi bá ti ń fún wọ náà máa fún mi wà á tọ́jú ẹ dọ́dọ̀. mo mi ma mo bá wọn. bisola iye ò lè mọ ayé mi ni wàhálà secret ni gbogbo nǹkan bisola ẹ̀jẹ̀ ṣé òpè mú mi ò ní daddy daddy dadi kásẹ̀ sínú ẹ̀ dadi daddy mú mi ò ní mọ́ báyìí dadi dadi. dáìwọ ọkọ mi. ìyá wa ṣe bí ẹ̀yin àgbà náà lè sọ wípé awí fún ni kó tó dá ni àgbà ìjàkadì ni. ìyá wa a mọ̀ pé ẹ̀ ń èmi mi ìrònú kí ló ń ṣe mí kí mo ronú. ìrònú ló sorí àgbà yín kodò ọjọ́ tọmọdé bá mulẹ̀ òun ló mọ̀ ọjọ́ tó bá máa dalẹ̀ kò ní mọ̀. bẹ́ẹ̀ni ń jẹ́ kí n pe pàdé nǹkan rẹ̀ ń ronú lóòótọ́ ìsìtúrí ọdún méjì torí ọmọ mi ni. ó ti ṣe ọ̀bẹ tí gémọdé lọ́wọ́ ti sọ bẹ́ẹ̀ ni ọ̀bẹ tí ṣe tọwọ́ rẹ̀ kẹ́ ẹ̀ sì máa daṣọ àṣírí bò mí kẹ́ ẹ máa foríjì mí kẹ́ ẹ máa bá ń jáwé oríjì kù ń ló mú mi pé pàdé ẹ dákun tó yẹ lọ ẹ daṣọ àṣírí bò mí. ẹ dákun ẹ jẹ́ ká fẹwọ́ wọnù àwọn àgbà náà lọ́pọ̀ wípé ikú tó ń pa ojúgbà ẹ̀ ni orí ló ń pa fún ni ẹ jọ̀ọ́ ẹ ká fún ìyá àfẹ́ nígbà kejì bí wọ́n lè ronú pé wàdà. gbẹgbẹgbẹgbẹgbẹ ẹnu ẹ sọhùn ìjà ò ló dénú ẹgbẹ́ iná fìdígbọ̀n sílẹ̀kùn o ẹni bá mú kọ́kọ́rọ́ dání ló lè ṣí. ẹ wo ìyá wa olórí ti sọ pé ọjọ́ mẹ́ta péré lọ́wọ́ fún yín ṣé ẹ ti gbọ́ bá wọn. àwọn fóònù tó dá mi àgbà ìjàkadì ó bí sí ìjọ ìtàn ó sì ń gbé sọ́mi ẹni mo dábọ̀ rẹ̀ àtòrí tẹ̀rù rẹ̀ àbò ó lẹ́nu mi bò ẹnu mi bò ẹnu mọ́mọ́ mi bàbá rẹ̀ ló fi kó gbogbo òun sọ ó yóò tó ń wá bẹ́kùbẹ́kù ká ó jẹ́ ìwọ̀ ó bẹ̀bẹ̀ mi sí ogun rẹ̀ èmi èmi ó ládẹ́ni kálukú yọ ọrùn sí lára ó mú tiẹ̀ òfin kó bá tèmi ṣé kí n bá mọ̀ ni màá fi sílẹ̀ èmi jẹ́ kó lówó kó ra yá máa gun mọ́rúwá gọ̀kadà rẹ̀ káàkiri náà ṣe bẹ́ẹ̀ ni mo ṣe bẹ́ẹ̀ ṣé burúkú ni mo ṣe bí kọ́mọ mi náà jẹ́ láàrin olówó kọ́mọ mi náà dolówó ṣé mo ṣe burúkú. Ah! àforí bá mi pọ́ọ́. Thank you. dágbò ìjà wọn ò fi ìjà lọ mí o àjẹ́ mẹ́ta àjẹ́ mẹ́ta. àgbọn bí ayé ìwádà ń bọ́ síbi hmm, kó wá sọ. àgbọn bí owó ìwọ náà mọ bí o hmm, kó wá sọ. alágbára yé lọ́rùn láṣẹ ní kẹ́lò gba ìgbà ire o àjẹ mẹ́ta. owó ìwòrò owó tí ń wọlé tí ń kọ́lé.